الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته alẹ́nu àsìkò díẹ̀ tí a fẹ́ fi bára wa sọ̀rọ̀ ó máa pàwà fi tẹ́tí mi ohun tá a fẹ́ sọ náà ni àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú al-mashaakil zawjiyya àwọn problems tó ṣe pé ó máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó àkọ́kọ́ kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí ká tó fa ní àyà kankan àsìkò tá wà yìí bí nǹkan ṣe rọrùn ká má sọ mí òun náà lè jẹ́ sábà bíi pé kí issues ma ṣe láàrin ọkọ àti ìyàwó náà káwọkùnrin ní sùúrù kọjá ń ta ní tẹ́lẹ̀ káwọn obìnrin náà sì farabalẹ̀ kọjá farabalẹ̀ sani táìmù yìí táìmù ìkanra ni fọ́kùnrin o ẹ̀hẹ́n so èèyàn máa ń nóòtẹ̀ àkọ́kọ́ tí màá fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ò ní pé dákun bá bira wa wípé ní situation inú scenario méjì tí mo fẹ́ present yìí èwo ló wọ́ sí jù èwo ló bẹ́tà jù èwo ló sì wọ́ọ̀sì jù a rí ọkùnrin tó dáa tó jẹ́yàn dáadáa kó wá níyàwó tí ó dáa àbí káróbìnrin tó dáa kó mọ́ alọ́kọ̀ tí ò dáa kó wá tí ó dáa èwo ló gbé pẹ́lú jù méjì inú ṣe ẹ ṣe máa tí mo gbé ká ẹ̀wò bẹ́ẹ̀ ó ní pé

ẹni tó ní obìnrin tó lọ́kọ tí ò dá ló síríọ́sì jù bẹ́ẹ̀ni sẹ́mọ́ tó fi síríọ́sì ó ní pé inú Islam gbogbo agbára ọlọ́run fọ́kùnrin gbogbo agbára ọlọ́run fọ́kùnrin tọ́kùnrin yóò bá tún wá dáa fún agbára yẹn ah obìnrin yẹn ṣàgbákùn ẹ́ eh? ṣẹ̀rẹ́ ni tó bá lágbára sí mọ̀pé ìsìn tí wọ́n gbogbo lágbára tí wọ́n ní ìyàwó mi ọ̀dá sí lọ́kùnrin ó ṣe ó ní jẹ́ mi jẹ́ àbí now ẹ wo orú situation tí obìnrin tó bá lọ́kọ tí ò bá dá ó ti go through kó tó rí bíbọ́ tó bá lóun bá fẹ́ kọ́ọ́lẹ̀ gan kọ́ kò lè sọ fún pé mo kọ́ọ́lẹ̀ ọkùnrin fún gbọ́dọ̀ gbà ni kò dàbí tọkùnrin pé kó sàjúlẹ̀ kọ́dà kọ́ lọ ah, no no mo fẹ́ràn rẹ pé èmi ò fẹ́ràn rẹ ọkùnrin lè sọ fún ìyàwó rẹ̀ tó <laughs> ti bá ń pé ní òfẹ́ ah, ọmọ kò ah, ní ah, ààrẹ ní sẹ́ẹ̀sẹ̀ ọ̀fẹ́ ọ̀fẹ́fẹ́ ìbáwò mo rí ọjọ́ ọmọ lọ kódà kó tó kàn sọ báyìí ni ó ti wà báyìí bóbìnrin bá sọ fọ́kùnrin ní one million times mi ò fẹ́ ọmọ mi ò fẹ́ ọmọ mi ò fẹ́ ọmọ mi ò fẹ́ ọmọ nǹkan jù sínú àpẹẹrẹ ni àtijọ́ tọkùnrin bá tó àgé bọ́kùnrin bá àgé kọ́ọ̀tù sẹ́ta bá ti fẹ́ máa sọ̀rọ̀ ọkọ àti ìyàwó ọkùnrin ló yẹ ká dàrẹ́kì ọ̀rọ̀ sí òun náà lọ ní máa ń dàrẹ́kì ẹ̀ sí ẹgbọ́ òun lọ́lọ́n fi sọ̀gá òun lọ́lọ́n fi sọ̀gá wọn lànàbí sallallahu fi sọ pé ẹ páyọ̀ Ọlọ́run ọba nípa bọ́n ṣe rí lọ́dọ̀ yín ó dàbí prisoner lọ́dọ̀ yín ni wọ́n jíṣẹ́ àwa ní jẹ́mù àníyà ìtumọ̀ rẹ̀ ò ní pé tẹ́ bá lọ jẹ́yàn bú sí wọn kan tó rí bí bọ́ yóò lè fátọ̀ alákọ̀ọ́kọ́ nù káwà pàpọ̀ ọkùnrin lọ́n pè ní kọ̀wọ̀ àmúnalàmìsà ṣe wá rí tán wá ń pè ní pé èèyàn jọ̀gá leadership kìí sọ lánìkan ló bá wà obligation ni responsibility ni duty ni tani lágbájá lọ̀gá ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ bá a ṣe wà mọ́sálásí lónìí tí òjò bá rọ̀ gan tó serious gan tí gbogbo èèyàn bá wá sí yúmá ìmọ̀mọ̀ wà àbíbẹ̀kọ́ ìbọn lọ̀gá ìbọn lọ̀gá ara tẹ̀ sílé pé ẹwọ ìmọ̀mọ̀ náà ń fẹ́ láńlé òun lọ̀gá ẹni tó bá jọ́gá náà ni wàhálà tiẹ̀ máa ń pọ̀ jù níjọ́ táwọn ọkùnrin ọba ti mọ̀ ọ́ bẹ́ẹ̀ wípé ìwọ fi ìpè pé pé ìwọ lọ̀gá o ó kàn máa bu ẹni àṣẹ náà ni sáfíìsì ni o ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ó ní wípé ara píríncípù tẹ́yẹ̀ máa fi ń bó lásọ̀tà àwọn obìnrin náà o ara píríncípù tẹ́yẹ̀ máa fi ń bóbìnrin lò à ń pè píríncípù kan ní àtàgáfòlù tàgáfòlù ni pé kéèyàn rí nǹkan kan kó ṣe bí pé òun ò rí ẹgbọ́ nǹkan tó rí kó ṣe bí pé òun rí nǹkan tó mà kó ṣe bí pé ó mà nǹkan tó gbọ́ kò sí gbò gbọ́ ní tó kàn sí lásán pé wà á kàn fún ẹni ní impression pé ó ní fún gbogbo ẹnu sọ̀rọ̀ ó sọ̀rọ̀ lọ́bẹ̀ tó náà fi jọ pá ọ̀nà fún ma ò àmọ́ ó ní sọ gbogbo ẹ̀ tán tó fi wá pé ah, tí ó tàn wá fi yẹ̀yẹ́ wájú rẹ̀ anábì sallallahu alaihi wasallam tó ju gbogbo wa lọ tó ju gbogbo wa lọ tọ́lọ̀ ọba oníkàkọ́tì incident kan bẹ tó ṣẹlẹ̀ anábì sallallahu alaihi wasallam ó láwọn ìyàwó tó pọ̀ bí ẹgbẹ́ náà sílọ ní áyà tó wá ń pa rẹ̀ ó pọ̀ àwọn incident tó táwọn afá fíìsì tí wọ́n gbà wá ń pa pòun ló fa áyà yìí pọ̀ ṣùgbọ́n kákàmẹ́yọ̀ kan bẹ́ẹ̀ ṣùgbọ́n àtọ̀sọ́lá ń ṣe níyàwó ó tún láwọn ẹrú táwọn ò ní stétọ́sù ìyàwó ọ̀kan náà àwọn ìyàwó ànábì sálàọ̀sálàọ̀sálàrán ẹrú tánàbí ní ànábì wa bá lò pọ̀ ní ilé ọ̀kan náà àwọn ìyàwó ẹrú ò ní stétọ́sù ìyàwó gẹ́gẹ́ mo ṣe sọ ẹni tí wọ́n so ẹni yẹn ànábì mà kó wá àwẹ̀ ànábì wa sọ fún ẹni tó mà pa ànábì wá àwẹ̀ tó tó rá ànábì ẹmọ ìgbà pé ah lábájá ó sọ fún lábájá ànábì wa pọ́nlé mo lo ànábì ọlọ́run ànábì sallallahu alaihi ah, sọ fún lágbájá pé fún tó ìṣẹ̀lẹ̀ ní ṣùgbọ́n ọmọ obìnrin tó jẹ́rú ìní nìkan ṣe pẹ̀lú ẹ̀mọ́ àpọ́nlé ni iṣẹ́ haram fánàbí ẹ̀dàpọ̀ ẹ̀nú ó tẹ̀lé ìwò anybody tí ó bá jọ kọ rẹ èèyàn máa ń jẹ́ alkerim alkerim lẹ tó ṣe pé ó ṣe tán láti ṣe dáadáa síyàn but at the same time ó sì ṣe tán láti gbà alkarim lẹ́tọ́ ti pẹ́lẹ́sì tó wà lọ́wọ́ rẹ̀ ó lè fúnyà ẹ́ ìjọ táwọn yẹn bá sàmójú tán bá fi kí níkàsí tán bá ti bẹ̀ yọgbà yọgbà pé ah, ọlọ́run bá kẹ́mi jù ọlọ kì í ṣe èèyàn kí bá obìnrin lò ní bálò ọ̀gá sí ọmọṣẹ́ kò lè wọ́ọ̀kì ṣẹ́rin tó fi lè wọ́ọ̀kì yóò fi wọ́ọ̀kì ni pé obìnrin yóò yà dẹrú pátápátá ni òun lẹ́fì rí kí fún scenario méjì anybody tẹ́ bá rí tí àwò rẹ̀ bá ń gún gíragíra ẹgbọ́ ẹlọ wádìí èèyàn dáadáa lọkùnrin yẹn àwọn tí èèyàn dáadáa àwọn ìyàwó ìgbìmọ̀ gíra yóò ti jẹ́ jàtijàti tó bá nà tán fọ́lá yóò ti mọ̀ sí yẹta tẹ bá ti ráwọn ọmọ bú tán mọ̀ ń fẹ́ ọtọ́ ìpọ́nkàn fóbìnrin lóyún tẹ bá ti rí wọn tán mọ́kàn wáyé ha ó lè nìyàwó ẹ̀ látòrú tí ó mọ́ tó ọmọ ṣẹgbà tó bá dáàrọ̀ báyìí nísìláì ọ̀nà tó lọ pọnmi kọ́dà yóò tó pọnmi wẹ̀ fún ẹ̀ẹ́dọ́ ah, náà tó báyìí kọ́dà yóò tó mọ́ bẹ́ẹ̀ bí èèyàn bá fẹ́ pé èèyàn láti dìbà ń kó tó di pé obìnrin ó bá fi sọ̀mídì fún ẹ̀dẹ́ ẹ̀dẹ́ èèyàn ti wọ náà tán ẹgbọ́n obìnrin yára múyàn wọ náà so and torí bọ́ lọ́wọ́ bá mọ̀ pàwà sí lè mánéjẹ̀ ká máa wọ̀ná ọlọ́wọ́ fẹ́ kájí káwọn náà wọ̀ná ni tó ẹnìkan ni ó wà gba tẹnìkan ọkùnrin ni ó ní sùúrù ọlọ́nkan fi wá òfin afẹ́ fi kẹwọn ni in reality kí n sọ pé in reality àfi tó kálukú bá in fún ara ẹ̀ mo fẹ́ sọ in reality àfi tá bá in fún ara lóko ẹ ẹ jẹ́ yóò fi ní ẹ má reality mo ń sọ ó lè ní ó ní exceptions but lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ́ imamu ṣáfi ló sọ̀rọ̀ yìí ó sì lọ imamu ṣáfi pé salasatun àwọn ìran èèyàn mẹ́ta kan bẹ in akramtahum ahanuka tó bá pọ́n wọn lé tó ọ̀nà wọn mú yẹyẹ rẹ̀ wa in ahantahum akramuka tó bá yẹyẹ wọn ní tó kún the first one is al-mar'ah ìyàwó ẹ̀yẹ sáà mọ̀ wípé ẹni tí bá máa ń ṣe mọ́ọ̀chì fún ìyàwó rẹ̀ jù náà ìyàwó rẹ̀ máa ń gúdà rárá jù ẹni tó bá mọ iyẹ̀ tó máa ń pánlé kọ́rẹ́ máa wípé àbòtí ah, àà ah, ah, mi ò dì sáàfù báyìí náà lágbájá gan tí èèfún ìyàwó rẹ̀ ló ń jẹ gan tó bá sọ́rọ̀ ẹ̀fẹ́ jòkó yóò jòkó ni ẹ̀mà ẹ́ ṣẹ́ni jọ́ tí ọba jẹ́ ọkọ̀ orílẹ̀ èdè the first thing tó kọ̀ sọ pé kọ́kọ́ dúpẹ́ fọ́lọ̀ pé èèyàn dáadáa ni ẹni tí ìbá sí èèyàn dáadáa náà tẹ́lẹ̀ lóbìnrin kẹ̀kẹ́ máa ń dẹrú fún ọ àfi tẹ́sìn bá wà bẹ̀rẹ̀ ẹ̀gbọ́n mọ́ ẹ̀fẹ́ ti much ibi kò fi pé ah bí dáadáa bá ṣe ń lékún tó náà ni ó sì mọ́ sí gíràgírà tó náà ẹ́ bí dáadáa rẹ̀ bá ṣe ń lékún sí náà lóbìnrin náà ó sì máa sọ fún ọ yóò fẹ́ sọ fún pípé olókéré sí báwọn ọlọ́run mọ bọ́lọ̀ sí dá wọn báwọn hmm? ẹni tó bá di tóun fẹ́ bá wọn ṣe bíi pé ah, ah, àjọ nígbà fúnra wa ni ẹ̀ sáà máa wòwò ìtẹ́sì rí kọ́lá ká máa sọ̀rọ̀ ìyàwó àtọkọ tí ọkùnrin ká tóbi tó bá jọ ń sọ̀rọ̀ ẹ̀yìn ò rí pé tóbi ní bá ń búyàn tí òun ìsọ̀yàwó àtọkọ ẹ̀fẹ̀n tó bá ní wà dáadáa lòun máa lọ pé obìnrin wọ́n pé obìnrin fílẹ̀ fílẹ̀ ẹ̀ ẹ̀rìnwò tó dákẹ́ ọ̀nà ni ó máa rún sí ẹgbọ́ tó dákẹ́ kí ni ẹ̀ yóò tún wọ́n gbá ah, sọ́kùnrin sílẹ̀ yìí ẹ̀gbọ́n yóò ah, sọ́kùnrin sílẹ̀ yìí báyìí gbogbo nǹkan bá ti ọ̀rẹ́ tó wí ẹ́ ní ọjọ́ kan sọ pé tó yọ́ jájọ mọ́ wí mo ráyè ìtẹ́ lónìí báyìí ọkùnrin yóò ti dèèyàn ẹni ọkùnrin tí ò bá ti ṣe tán then kó mọ́ fẹ́yàwó ẹwọ́ mọ́ fẹ́yàwó ẹ̀hẹ́ so anábì sálà ọ̀sán àgẹ́bí ìtàtí ń sọ̀lọ anábì wá sọ fún yàwó rẹ̀ tá nígbà tó ti ní báyìí nísìn láti fi pọ́n ọlé ìní ní kàkà sí pẹ̀lú ẹrú yẹn pẹ̀lú pé nǹkan tó rí má sọ fún lágbájá ó bá dé bá nàbì ṣe sọ fún ọ̀kan náà yàwó nàbì yìí hafsah ó sọ fún ìyàwó tán kí wọ́n sọ ànọ́mà èèyàn rẹ̀ ní àwọn ìyàwó ànábì là ń sọ yóò sọ pé àwọn ìsá sànábì àwọn ìyàwó ìjọ náà sànábì ẹ̀hẹ́n tí ó kó ń kálukú sẹ̀kan gbogbo ìyẹ̀ wálẹ̀ tó sì máa sọ pé àwọn ah, aláì ìyàwó tèmi ò dá ìyàwó rẹ̀ dá ọgbọ́ ìyàwó rẹ̀ sọ́tọ̀ ohun àtúnú mọ̀mí ni wọ́n fi standard ẹlòmíì o nígbà tó wá sọ bẹ́ẹ̀ tán kẹ́sì lè mọ ibi tó náà bá ní interest níbi ọ̀rọ̀ yìí láàrin àtànábí àtìyàwó rẹ̀ ni ọlọ́run wá sọ wá yìí kalẹ̀ ọlọ́run fánà pé ó ti sọ fún ẹgbọ́ sọ́mọ̀ pé ní ìṣẹ́gbọ̀ pé ẹgbọ́ níbi tí ẹ ọlọ́run tọ́ ọlọ́run dá títà nẹ́bí tó pọ́ mọ̀ pé mọ́ bá fìtí náà rẹ̀ ó lè àfẹ́ ti wá yìí rẹ̀ kò ní wígbẹ́ mẹ́sẹ́jì gíìmù àwọn èésà nẹ́bí kò sáyà kankan tí ó sọ̀kalẹ̀ fún ti ẹ̀ ìdó mọ̀ gbé e sí ni pé ah, ah, àwọn tọ́lọ́run sọ áyà fún gabáyé tí wọ́n ṣe báyìí tọ́lọ́run sì tún mánéjì wọn wọn náà mánéjì tiẹ̀ wọ́n á sọ fún yàgbọ́n tọ́lọ́run bá sọ bọ́lọ́run ṣe sọ ọlọ́run ni yá ayọ́ ànàbì ìwà ànàbì lima tó harimu ma ahallallahu lak kí lé tí tó ń ṣe ní haramu tọ́lọ̀ bá sí lẹ́tọ̀ọ́ fún ọ ẹgbọ́ kí ló dé tó ń ṣe ẹgbọ́ ọlọ́dún tẹ̀párí mardọ́ta azuwájú tó gbóhùn wáyọ̀ ní àwọn ìyàwó ẹ̀ in ti ń jẹ́yàn dáadáa nù pé tí ẹ̀bá pé wà yí pé kọ́nà nǹkan fi tẹ́yẹ̀ òṣẹ́ gẹ́gbẹ́ yóò lọ́gbọ́jọ́ ó dùn àbí ke òun ló tún gbéra ẹ̀ sílẹ̀ lẹ́dẹ́dà pọ̀ ní fún wa ló jẹ olùyàwó ọ̀rìn kẹrìmù náà hmm? tọ́ arẹ́bìn tó kó ń wáyọ náà àwọn ìyàwó ẹ̀ ẹ̀fẹ́gbọ̀n lọ́dọ̀ hmm? ọlọ́run ọba ti ṣe lọ́rọ̀ èèyàn fún yín pé bẹ́ẹ̀ bá búra elétù má sọ obìnrin dàrámù fúnra rẹ̀ ọlọ́run wá rí fàásí iṣu ẹ̀ wọ ìfàsárọ̀ nàbí yù ilà bá bí àzúwájì yí àdíta ìgbà tánà bí sàtàn fọ́rọ̀ pamọ́ sọ́kan náà àwọn ìyàwó rẹ̀ ó ti pamọ́ falama náà bá a ti bì yí nígbà tó sọ wà àzàhárọ̀ olóòhù àlè ọlọ́run ti hàn nábì pé ó ti ẹgbọ́ nísìn bọ́bá ipá àlàbá ń gba wáàyí tí rẹ̀ bá ṣẹlẹ̀ tí a kó ti mọ̀ pé ọlọ́run sáà ní parọ́ àbí ó ní àti rẹ̀ ti fú o àti ìdíwọ́n kò fẹ́ràn ló sọ kò sí pẹ́rí ọlọ́run ló sọ pé àti rẹ̀ ti tú o ti wá yí olórí ibú báyìí ó ti wá yé mi gan pé ah, ààrẹ ọlọ́run sọ pé rẹ̀ fún nígbà tọ́lọ̀ fi ànábì tàtà ọ̀pọ̀lọ́mà náà àti wàzà ọlọ́run àbí àléhì arọ́pọ̀ bá bọ̀rú wà ápọ̀bà àbá ànábì fi jẹ́ kó yé yàwó yẹn ó jẹ́ kó mọ apá kan kò tọ́ọ̀tì àwọn apá kan tó láwọn apá kan bẹ tó bá sọ yóò ti dùn ọmọbìnrin yìí jù pé ni mo ayé ẹyẹ ó sọ apá kan wà á rọ́bọ̀ àmbà ànábì fojú fáwọn apá kan ẹ́ so fojú fóun ní wípé ẹni yìí tó jẹ́ ìyàwó mi sáà ìjọ lífù lọ náà ni níjọ́ tí mo bá bàjẹ́ tán yanyan báyìí yóò ti já lẹ́gbù jù wà ní falama na bá àhábì yìí nígbà mo mọ̀ pé ó sọ òṣèbáyìí kọ́lát mọ́n àbáhàkà hádá ta ló sọ yìí fún wọn ni kò sí ń bẹ̀ ẹ̀ẹ́lá na bá ní àlàálé mọ̀lọ̀kọ̀bí ọlọ́run ọba ọbọ̀ ní mímá pẹ̀pẹ̀ kọ́dà bí nǹkan bá wọnú jù bẹ́ẹ̀ lọ yóò fà jáde ló sọ fún mi kọ́kọ́ gbà pé ìwọ gbogbo wa ní kò sí òun ni pé ìwọ fúnra rẹ̀ náà mọ́ wá information tó rí kò dá nípa ìyàwó rẹ̀ kò fẹ́ gbọ́ because gbogbo information tó bá fún ọ ẹni tí ó fún ò lè jẹ́ àlàálé mọ̀láfàbí rẹ̀ láìláì ẹ́ igbe mo ti rí pé ọ̀dà kan mìíràn ti ṣe kándákándá sí mi ọ̀dà pé tí ó àwọn ìpínlẹ̀ kan ni iṣẹ́ yóò máa wá information ń wá ń wá ń wá ń wá ń wá hmm? so atagáfòn ó ní wípé ẹja sàmójúkò kọ́dà àwọn nǹkan mí mẹ́ta bá mọ̀ kó ṣe pé nígbàtí christ bá bẹ̀yẹn kọ́ lásọ hmm? ẹjẹ́ kí nígbàtí ìrẹ́pọ̀ bá bẹ̀yẹn pẹ̀lú ọ̀nà tó dáa èyí kí n sọ tí ń jẹ́ màrúfù fún yín nǹkan pè ní màrúfù òun nìkan tó ṣe pé kódà kí ṣẹ̀ríà ó mọ́ sọ nǹkan kan pa rẹ̀ kò sẹ́nìkan tí ó dì náà pé ah this is the best màrúfù kọjá nǹkan tó jẹ́ minimum obligation ní ọ̀bẹ́ gbọ́mi yé ìtàkì minimum religion ti fi ní ìsìn báyìí níjọ́ tí ó bá ṣe pé kéèyàn fún èèyàn lóúnjẹ èèyàn fún lóúnjẹ ìyẹn obligation káàkó bá ní ìdí ten naira èyí tó fún ten naira obligation kó o ṣe kọjá nǹkan tó ju ten naira yẹn lọ tó pé kò sẹ́nìkan tí ó fọ́ọ̀tì pé tó ṣe ò dáa tó ṣe tó òun náà pé máa rò fún ìtàkì máa rò fún náà. ẹ bá wọn lò lọ́nà tó dáa ọlọ́run wá sọ fún wa ẹ bọ́ ó ti mọ̀ ìtẹ̀ bá bóbìnrin lò lọ́nà tó dáa náà máa expect pé ah, ó yẹ kí n rí value fún dáadáa tí mo ṣe àbí ọlọ́run wá nípa inkari tó mo hòn náà tẹ bá wá hate wọn ó yẹ kó lè pa wọn antakra ṣe án ó yẹ jẹ́ alọ́lọ́wọ́ fi ó mọ̀ ń ṣẹlẹ̀ o kẹ́ ẹ̀yẹ́ ìsìn kankan fọ́lọ́hún sì fòrè tó pọ̀ sílẹ̀ so níjọ́ tẹ̀yìn bá ti fẹ́ áàkì pẹ̀lú obìnrin ibi tó bá dáa sí tó dáa sílẹ̀ ni ó máa wò ló fi lè rí ibi correct ibi tí ó bá dáa sí o hmm? èèyàn máa ní tàwa zone ni kò sẹ́nì hmm? tó pé so a gbọ́dọ̀ níyẹn náà then èyí tó pàtàkì jù jù jù jù jù onípẹ́ dákùn torí ọlọ́run báwọn sálàfù wá ṣe gbọ́ àyà tí mo fẹ́ kà yíyé bẹ́ẹ̀ náà ni a ṣe lò bá ṣe ń lò bá ṣe ń gbára wá lò àlò àyà náà dáadáa òun ni pé Quran sọ fún wa wípé àwọn obìnrin ò walahunna hmm, mislu allazi alayhinna bil ma'ruf àwọn náà lẹ́tọ̀ọ́ tí ẹ fún wọn gẹ́gẹ́ bó ṣe ṣe wípé àwọn náà láwọn ẹ̀tọ́ tún fún yín ẹ́ àwọn náà lẹ́tọ̀ọ́ tí wọ́n gbà lọ́wọ́ yín gẹ́gẹ́ wípé àwọn náà lẹ́tọ̀ọ́ sẹ́yìn náà gbọ́dọ̀ fún yín ọlọ́ni wọlé orí jáde àlẹ́ ìdí nà dáradà ṣùgbọ́n òun gbá àwọn ọkùnrin òun gbé wọn nípò tó ga jù kí ni mo mean ó ní wípé kéèyàn sọ pé ọlọ́run bá ní tí mo bá ti pọ́ láṣẹ ó gbọ́dọ̀ tẹ̀lé wá gbogbo ọlọ́run bá ní tí mo bá ní kó jòkó ó gbọ́dọ̀ jòkó ọlọ́run bá ní tí mo bá ní ìdí láti ṣe nǹkan pẹ̀lú ẹ̀ ó gbọ́dọ̀ dá lóhùn ẹgbọ́n

kí là ń sọ ń bẹ̀ ibn abbas radiyallahu anhuma ibn abbas sọ wípé inni la atazayyanu li mura'ati èmi máa ń sọ̀sọ́ fún yàwó mi kama uhibbu an tatazayyana li kẹ́ bó ṣe wù mí kó náà sọ̀sọ́ fún mi wala astanzifu jami'a haqqi 'alayha gbogbo ẹ̀tọ́ mi ni kì gbà tán kí ni ìtumọ̀ rẹ̀ ó ní pé nǹkan ní ìgbẹ̀rẹ̀ tí wọ́n bá gbọ́yẹ kóbìnrin kó ṣe fún ọ̀sàmójú kò dùgbà ẹni sílẹ̀ hmm? ẹ má jẹ́ ká bá adé di pé ó bèèrè pé á ah, ilé abẹ́lágbára ọ̀ ẹ bọ àwọn obìnrin lẹ́tọ̀ọ́ nínú àwọn àkàtọ́lọ́ àbáníkà ṣe fún ẹ ṣàmójúkú rẹ̀ ara àwọn instances kan tí àwọn brothers mi ó pè mí gbà mí ẹ̀bọ́n tí ó sọ fún tíyàwó pé tí ó bí yàwó pé ẹmọ̀ gbọ́kùnrin ó máa sọ fún ìyàwó rẹ̀ pé ìdáwọn ń jà fún o ní pé báàgì kan bẹ tó máa ń gbé mọ́tí tó wọ́n gbé báàgì ẹ̀mọ́ báàgì tó bìnrin lò france ẹgbọ́ tí ló gbọ́dọ̀ kan ọkùnrin mìíràn yìí kò bá àrú gbogbo ẹ̀ lónìí pé mo ti wọ́n mẹ́ gba báàgì ẹ̀ mo ní mi ò fẹ́ báàgì ẹ̀ ẹlòmíràn pé ṣé bí ẹni gbogbo àṣẹ tó ń bá pa náà ni èmi ò fẹ́ bàtà rẹ̀ lónìí ìjẹ́wọ̀ ló fẹ́ wọ̀ ní kó ní ìrẹ́tẹ́ fẹ́ bàtà rẹ̀ ní ẹ́ ó lè ní no mo tó ti sọ náà wípé tó bá ti lọ ìsájú méjì náà kò máa fi kọ́ọ̀lù ẹgbẹ́ kan àwọn àwọn ìsájú méjì náà kò máa fi kọ́ọ̀lù lóòjọ́ ó lè ní dẹ́mọ̀ sọ pé tó bá fẹ́ pa àwọn fámìlì ẹjọ́ tọ́ọ̀sì ẹ́ yóò máa bẹ́ ìpẹ̀yìn tí bọ́lọ̀ ní kó tẹ̀lé mi àbí àà téèyàn bá sún obìnrin dógiri nítorí pé o fẹ́ fún gbẹ olùkọ́ ẹgbẹ́ ẹ̀tọ́ rẹ̀ tó bá padà ti dé lẹ́fù kan tó bá padà ti já orí ìgbà náà tó ẹ̀pẹ́ lóòótọ́ lẹ̀ má sì ní íńtírẹ́sì lára obìnrin o mọ́ sùn dógiri olùkọ́ dà tó bá padà parí ilé ìrìnà nǹkan kò ní padà síbi tó dáa tẹ́lẹ̀ máa wò yóò tẹ́kì táìmù o pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ló wọ̀n bá ti pàdé fẹ́ lè ọ̀fún ara wálẹ̀ so adamu istifahil òkú ẹ má jẹ́ ká ọkùnrin náà làbáyé ẹ má jẹ́ a máa gbẹ̀rọ wa tán ẹlẹ́kẹrin o ní pé áyà kan bẹnu kọ áàlì tó kó náà bẹnu tá a bá gbọ́dọ̀ wọn ṣe bí sísì ìyàwó ọlọ́ọ̀ni wàlá táǹsà wọlé fọ́tùlà bẹ́ẹ̀ kí ni túmọ̀ àlùfọ́tùlà alfazlu ni nǹkan tó ṣe pé kí sọ́ràn àyà lórí mi kí n ṣe ẹ pé mo ṣe láti fi ṣó pé yàn dáadáa ni hmm? ọlọ́run gbọ́mọ̀ wá ti sáwọ ọkùnrin pé àwa ni ká ṣe fádùlù fáwọn ìyàwó wa fádùlù ni pé mo ti ṣẹ̀tọ́ mi tán mo wá ṣe prọ́sì àbí nǹkan tí mo fi ìpé kìí sọ̀rọ̀ lórí ni mo tó ń bẹ̀ lórí ẹ̀ ẹgbọ́n mi nǹkan tí sọ̀rọ̀ lórí mi mo tó ń bẹ̀ lórí ẹ̀ tá wàláhì mo mọ̀ pé ebi ebi èsì sọ́jà mo mọ̀ pé wàláhì ń gbìyànjú ẹ di sáàbù jù báyìí lọ mẹ́nà ẹ̀nà ẹ̀bẹ̀ lọ́n fún wa ó bá dé ẹ̀rì èso ọ̀fẹ́ wá wá wá ọmọ wọn lára ṣe gbèsè ayé mi o wá o ó jòkó bá wọn tó máa lágbára lọ́ǹtọ́ hmm? àlùfáà pé nǹkan ibi tọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ yìí ó sọ ń bí àwọn tán fẹ́ kọra wọn gan lẹ̀ ní kátó wá fẹ́ ní pé wọ́n sì ti fẹ́ra wọn tí ọlọ́run bá sọ fún wa ọlọ́run tẹ́yìn bá fọ́bìnrin gbèsè ó fẹ́ ṣùgbọ́n ẹ̀ tí ìmí kankan papọ̀ rízìn kan wá ọmọ pé ó fẹ́ kọ̀ọ̀lẹ̀ ọwá kọ̀ọ̀lẹ̀ àmọ́ kó tó di pé wà á kọ̀ọ̀lẹ̀ yẹn kọ̀ ẹ ti jọ pé iye báyìí ló fún sadat ẹ̀ tí ìmí kankan papọ̀ bó ti mẹ́ṣàn pá ah, iye báyìí ní fún sadat ọlọ́mọkọ́kùnrin gbájẹ́ òsì nǹkan kan sàdáàkì wò kí láàrín tí wọ́n ti sàdáàkì ṣe ọlọ́run ní dìfà pé ẹ ti mẹ́ṣẹ̀ iye kan ẹ̀sì wá kọ̀ kalẹ̀ òun nìkan bá fanesco máa fara sí háàfù iye tẹ́ mẹ́ṣẹ̀ yìí ẹgbọ́n fẹ́ni tí èèyàn fẹ́ èèyàn ní kankan pẹ̀lú ẹ̀ tẹ́yàn kan fi kọ́ ẹ̀mọ́ sẹ́mù pé tó bá báwò dáadáa nípa ah, half báwò ọ̀nà ah, ah, ó yẹ kó ti yé ẹ̀ náà kò sí kankan náà ọlọ́ni half ọlọ́run àti pé ilá ayà fún ẹ̀dàkọ̀ ẹmọ gbáyà ìdádá àti táwọn obìnrin yẹn fúnra wọn tàbá sàbójú pípẹ́ ánà wẹ́ ọlọ́run bò kádàrà ni nígbàtà àfẹ́kẹ́ nígbàtà wà pẹ̀lú ìfikọ̀ mílẹ̀ ẹ̀kọ́ máa mú gbogbo rẹ̀ lọ áàfún náà problem àwòyá fún wà lẹ́dí ibi yá dé tó nẹ̀ká àbí kíwọ ọkùnrin tọ́lọ̀ ọba sọ pé déédéé tó ní kó ṣe tó fi ní lẹ́sẹ̀ kó fún ní ààbò àbí kí wọ́n náà sàmójúkó fíìsù àmójúkó tẹ kó fún fún ọlọ́wọ́ bá ti dúó láàrin áàpù lòfin ẹ́ ní kó fún àti táwọn bá sàmójúkó ah, ẹ́ náà lọ́kọ̀ sí wọ́n ọlọ́wọ́ bó jẹ́ olóṣìdára pa ẹ́ olóṣàmójúkó tí wọ́n jọ ọkọ̀ náà sọ pé wọ́n náà sàmójú kú ah, ọlọ́wọ́ kọ́ ní ọdá ẹ̀kan gba ogbẹ̀ pé ẹti ní ti ẹwọ scenario mẹ́ta tọ́lọ́wọ́ bá sọ ní scenario tájọ mọ́ ṣẹ̀ra wà rárá tọ́lọ́wọ́ bá ti dájọ́ rẹ̀ òní half bọ́ bá kọjá rẹ̀ òṣèlọ́ ọlọ́run encourage ọwá encourage ọkọ̀ àti ìyàwó ẹmọgbọ́ ta ló fẹ́ sàmójú gbogbo àti

in tí ọmọ nìyàn máa ń fẹ́ ní pé anybody tó ọ̀bá ti fẹ́ràn mọ́ kí gbèsè ayé ẹ̀ parun ni òun lẹ́bí rí pé kò sí bó ṣe kọkùnrin láyà tó ní máa ń ṣe gàràgàrà tó tó bá kọ obìnrin lẹ̀ láyé láyé rẹ̀ kò ní wù pé ọ̀rẹ́ rẹ̀ tó mọ̀ ló fẹ́ gbogbo ìṣẹ́ láyà tó pé olórí ibú ni kíríkọ̀rí yóò fẹ́ lè fara tí ah, ah, ah, ìfẹ́ ọ̀rọ̀ kó fẹ́ mọ́ ni ìfẹ́ ń dùn ní pé nǹkan méjì ní ọmọ dùn pé àà ṣó nǹkan tí mi ní ò dá ó dá lọ́dọ̀ jẹ ó fẹ́ kó kálukú náà nírú judgment òun náà pé atábá ní ò dá kájọ agree ní pé kò dá ọ̀dà pé ah ó mọ̀ ń pa àmì tèmi náà ń pa mọ̀ ń pa rẹ̀ so ọ̀rẹ́ mi ní òmà lọ fàwọn ní ìfún èsì ní sí ń bẹ̀ kò fẹ́ kọ́ rẹ̀ rẹ̀ mọ̀ òun dé tó bí ìyàwó òun ṣe mọ̀ òun ọlọ́run bá àtìyàwó ti jọ ní good time dáadáa tó pé good time yẹn náà ní kéèyàn máa fi rántí kéèyàn máa wò bad time so kálò yẹn náà láti fi bá àwọn obìnrin lọ ẹlẹ́ẹ̀karùn-ún a kò ṣe especially fáwọn tàbá níjú ìyàwó kan lọ ẹ dákun tó lọ lọ tẹ bá fẹ́ mọ bóbìnrin ṣe dáa tó gbogbo orú fìtínà tẹ bá rí lẹ́yìn ìgbà tẹ fẹ́ ju ìyàwó kan lọ ẹ má jọ́ọ̀jì obìnrin tẹ́ ẹ nílé pẹ̀lú bó ṣe ń fún yín fìtínà lẹ́yìn ìgbà tẹ́ ẹ fẹ́ yàwó kejì bó ṣe wà tẹ́lẹ̀ kẹ́ tó fẹ́ yàwó yẹn oníbóbìnrin yẹn ṣe rí. ẹ bó ṣe wà tẹ́lẹ̀ yẹn tẹ́lẹ̀ pé ah mo jẹ́ ìyá alágbájá ah wà láwọn obìnrin dáadáa ni ah wà láì ẹ̀yìn òun nù. má gbàgbé pé sórí ìṣe ọ̀nà ìṣe ìlú tọ́lọ́run bá fún ọ lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n òun ló tẹ̀ mọ́lẹ̀ ló gbọ́n ṣe fi yóò react ẹ̀tọ́ bá wá rí àti obìnrin ò rárá farabalẹ̀ tó ọkùnrin lójú tí ẹjí kí nǹkan dàrú pẹ̀lú olùwà ní kó dàrú so gbogbo ọ̀nà tó ń fẹ́ frustrate rẹ̀ ó lè máa gbé e yọ mọ́ wà nínú ṣàpẹ́ ni ọ <laughs> ibi èèyàn rẹ̀ ní bó ṣe wà kó tó fẹ́yàwó ni so ìkèjì tí ń ṣe wọn ẹni lájẹ̀ tó tún tún mọ́ ẹkùnjẹ́ mọ́ wúra ní tó ní sùúrù títí tó kàrà tó fi sún dé mídù kan padà nítorí fẹ́ ṣe ní òun dá sí end yẹn bó ti fẹ́ yà ó wá fẹ́ wọ́ sí the other end ẹgbọ́n obìnrin èyí sábà ní nature pé kó lè balance ẹgbọ́n nítorí fẹ́ ṣe ni pé lójú ara òun níṣẹ́ ó ti ṣẹ̀un òun yóò wá ibi tó wọ́ dé òun fẹ́ fi hàn kéégó fẹ́ dúró láàrin ó fẹ́ fi hàn pé yes mo ní tẹ́ndẹ́sì àtílé náà rọ́ rọ́ pọ̀ mẹ́ ló fẹ́ fi hàn sojú wọ́n wá sí pé ìwọ wá sún padà sáàrin ìwọ ló ní sùúrù o tó ń jọ tẹ́nìkan máa sọ wípé bóyá tó máa bí ọpẹ́ àwọn ní ìyàwó lábẹ́jẹ́ òdà kan béèrè pé ah, béèrè pé ókè tó ìyàwó aláwọ̀kọ́ abẹ́rẹ́ ìgbìmọ̀ lóhùn lára kọ̀ọ̀kan ṣé kó tó fẹ́ yàwó lè ṣe bó ṣe rí nì tó ló wà ní sùúrù ló mọ̀ wá máa ń ìwọ náà wòbí tó dáa sí ńgbà tẹjọ wa tọ lẹ́yìn ilé yẹn náà kí sọ àwọn nǹkan méjì ní tuntun wá important ṣe mistake o ọ̀nà bá a ṣe ń select ìyàwó náà ń dá wa lálẹ́ fún wa tẹ́wàá máa bá yín sọ̀rọ̀ pọ̀ ìyàwó wà perfect ibi ọ̀rọ̀ ìyàwó tó fi kan ẹ̀yìn òpé mara ìkánsẹ́lọ̀ ní fi gbogbo ẹgbẹ́sẹ̀ òun náà ọkọ̀ tẹ̀lá ti kọlẹ̀ òun náà lẹ́ àmú òní kánsẹ́lọ̀ ẹ̀ẹ̀ẹ̀ ó sọ o you know what you do what you gbogbo what you do and go for counseling in statement in gbogbo ní ti kan practical ẹgbọ́ practical gẹ́gẹ́ ló ti mẹ́jẹ̀ ló ti fẹ́lì bàbá wa ní mọ́sán ọ̀tàn yìí wọ́n ní wọ́n lẹ́nìkan bàbá àgbàlagbà kan ó jáde ó ní òun fẹ́ tráfù gbogbo òlú lọ òun fẹ́ lọ lè kó ète obìnrin ète gbogbo ọwọ́ tán lè yọ sódà tán fi lè wọn hándù ó tráfù fọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta ọ̀sà lọ wọ́n bá dọ́dọ̀ bàbá àgbàlagbà ló fẹ́ gbọ́ kí ló tó bẹ̀rẹ̀ bá síláì kí ló ṣe pé ah nǹkan báyìí ní ń ṣe yóò kọ́ lẹ̀ yóò fi sínú àpótí ilé iná wà láàbí sí ma ń yọ ọwọ́ wọn yóò fún gbélé wá gbọ́ káàkiri àwọn àgbàlagbà ó ti pa ha wọ́n ti ní ìná fún fọ́nbíà kò sí tóbìnrin lè ṣe báyìí wọ́n ti wọ́n ní ń bọ̀ wá ó bá kò ti sórí wọ́n ti dé ìyàwó ẹgbẹ́ ẹ̀káàbọ̀ ẹ̀káàbọ̀ ẹ̀káàbọ̀ ẹgbẹ́ wá ó sì gbé fún ó gbé fún ó sì ju gbà kótó ó Ah, ah, ah, iṣẹ́ ọdún méjì oníkíwé meji pètò bèèrè àwọn òkú ọyín máa pé tí nǹkan bá wà bá lóébù <laughs> eh, tó bá ń dókìí bá jẹ́ ìgbé kò rẹ́gẹ́ pé mọ́ òkọ́ yẹ́rẹ́ yìí wọ́n kọ́ ọ̀dà eh, lè

ìmọ̀ ń tọ́gbọ́ mi ó sì wà kẹ́ mọ́ bí ma ma sọ́gbọ́ mi ó sì wà ẹ́ àwọn obìnrin kan bẹ pé they operate at optimum nígbà tí nǹkan bá sì ṣe dáadáa tó pé ẹsẹ́ ìyàwó láàrin ọdún kan ẹbí ma ẹ́ obìnrin dáadáa náà lẹ́mọ̀ rí bẹ́ẹ̀ ṣe ń ṣe nǹkan yín nǹkan progress dáadáa lẹ́mọ̀ rí dáadáa hmm? the same obìnrin yìí ní ìsìn tó báyìí kó bá lọ bọ́ sí condition pé ó lọ lọ́kọ pọ̀kù bímọ láàrin ọdún méjì emotion rẹ̀ lè má gbé yóò rò so many things so òun wá lè ní problem pé kò bọ́ sọ́wọ́ ẹni tóun náà ṣetán láti máa gbọ́ ẹjọ́ ìwọ̀n ọ̀rẹ́ gbọ́ mi yé bọ̀fẹ́ tọ́lọ́wọ̀ bá wá kẹ́ǹkọ́ ó sàfúnjú mọ̀ jẹ nígbà náà obìnrin yóò wá válù pé ẹni tó lè mọ bá sọ̀rọ̀ jẹ tí fún olówó lọ òun pín kọ́dà àtàwọn olówó náà ń kọ̀ marriage náà wọ́n ní problem inú problem ò ní pé àwọn ó fi pé káwọn take a physical need ìyàwó àwọn káwọn polówó káwọn fi mọ́tò fún kankan ẹni tí ó mọ̀ bá àwọn sọ̀rọ̀ ló ń wá ọkùnrin gba àwòrán ilé ẹ̀nà àrà ìwòjáwé wá ń jáwé fún ìrọ̀ àjòkú àánú àánú tọ́ ṣẹwárí tálíkò wà ní àtọ́rọ̀ ah, ọ̀rọ̀ náà lẹ̀wárí yẹjú sẹ́mà fẹ́mi ló ń jẹ pé a ah, ṣe ma òun lẹ́tìrí tẹ́sì olówó obìnrin tó ń fẹ́fẹ́ tálíkà ibe torí tó mọ̀ fi rìn ká sì mọ̀ wọ̀rà ní tákàjọ mọ̀ jáde lè ní kan sáà pé tó mọ̀ fẹ́mi ló ń jẹ àwọn olùbọ̀ yà láyà ọ̀rọ̀ bọ́rọ̀ ọ̀rọ̀ tó fi sùn ló ń wá so life of balance life of balance kéèyàn mọ orí èwo lèèyàn fọ́ọ̀lù sí ẹ́ kò sí ń tẹ́lẹ̀ àkọ́kọ́ obìnrin tí ń wá àwọn work pẹ̀lú imaginations to reality ẹ̀dàpẹ̀ mọ́ imaginations obìnrin wọ́ pẹ̀lú imagination to reality lọ tẹ́ bá rí gbogbo tẹ́lẹ̀ náà sọ fún iná kọgùn lèmínà lè ṣe o kí gbogbo ẹmọ lè ṣe o ẹgbọ́n mo sọ ní mo mà ní o nísìn báyìí obìnrin bá lọ ẹni tí ó gbèjòkó tó ní ha mo ṣe wà ní sí mo wò pé in ten years báyìí sí lẹ́kí lámà gbé ẹ̀kọ́ sàgbẹ́tì dé lẹ́kí wà láì ó gbádùn rẹ̀ inú rẹ̀ ti dojú yóò ti ìmájì fáwọn tí ń gbé lẹ́kí rẹ̀ yóò sì láì kọ̀kọ̀ pé inú tí mo fẹ́ gbọ́ nínú sọ fún mi pé o mọ́ ní wà nẹ́ra wà lẹ́rọ gbàdọ̀ ọ̀ bóhùn sí ríhùn ó wá hẹ́ẹ̀kẹ́ ní tí ma sí sọ gbogbo ìgbà reality obìnrin ò fẹ́ reality gbogbo ìgbà o kí ọmọ ìgbẹ́ náà bọ̀ tó yẹ ká mọ́ ní reality ní pẹ̀pẹ́ look bílù ìṣe lọ gan nísìn mi ò gbé ìkan lè dáadáa in ten years dáadáa <laughs> gbégbà ọ̀rọ̀ owó fẹ́ obìnrin ò ní ìdí reality lè yọ mọ́dà mọ́ ara

òun ọpọlọ rẹ̀ ìntàpírítẹ̀ pé ó ti ṣẹlẹ̀ hmm? ẹgbẹ́ fún example bí nǹkan ṣe tọ́ fún tẹ́ǹkan sọ fún mi pé hmm, inshallah mò ń wò pé bóyá pẹ̀lú ògbọ́ ọlọ́run tó lọ́n bá ṣe nǹkan nírọ̀rùn nípa lóṣù yìí mo fẹ́ fún yín lówó kan pẹ̀lú wáyé pé ń tàà ń sọ ìyẹn bá bọ̀ sí sáfẹ́ ẹ fi sí ọpọlọ rẹ̀ yọ condition kò ní ẹgbọ́n bóòrùn bí wọ́n ṣe máa process information gbogbo kọ̀lítẹ̀ tó bá ti fi sí ẹgbọ́n yóò kàn yọ ọpọlọ ló yọ kú pé in tí ó mọ̀ sọ ní pé owó tẹ́ promise ní balance money mi ò promise ẹ̀ wọ́n pé mi ò promise pé ah, ah, ah, ẹ̀yìn lẹ́sọ́ jẹ́ ẹ̀ta ẹ̀mà gbogbo condition kò sílẹ̀ kẹ́ẹ̀sọ fún ní ti pé wàláì mo ń gbìyànjú pé pẹ̀lú ògbọ́nà best school mo fẹ́ kọ́ ma wá lọ ẹ̀gbọ́n mo fẹ́ ni mo sọ o ẹ̀ ẹ̀jẹ́ kó dìgbà náà kọ́ yóò dá náà bọ̀ síbi tá lọ́mọ owó lọ́kọ́ ìwòlá mo ní to bá yọ ní your condition fún hmm? so torí rẹ̀ àwọn èèyàn ti wá mọ bọ́n ṣe manage expectation obìnrin téèyàn ọkùnrin ò gbọ́dọ̀ ṣe kó bóbìnrin ọkùnrin na ma ń bá lò pẹ̀lú realities ẹgbọ́n because act wà proactive na lala ẹgbọ́ ọkùnrin ò ní ìdí kó tán o aláò pé rẹ̀ because reality bá ti dé òun náà ni ó rù ṣùgbọ́n láti obìnrin láti fi sustain emotion aláfẹ́ hmm, rẹ̀ so now aláyẹn ní ọkùnrin bá tí wọ́n ń rò pé ọkùnrin ó mọ̀ wo reality ara pé ṣé mi ní máa ilé ìfọ́ òun náà wà sọ reality fún reality ọpọlọ ti ẹ̀jẹ́ sọ kò bó láti máa expect bẹ́ẹ̀ sì máa manage eh, expectations wa ó ní wípé tóbìnrin bá ṣe nǹkan tó bá wúyàn tó dùn mọ́yàn èèyàn máa fẹ́ compensate wọn tàbí bọ́kùnrin ó sì ṣe yìí téèyàn bá ní means l'example láti fún obìnrin ní fifty thousand tó ní means. Hmm? tó bá wá béèrè twenty thousand lọ́wọ́ rẹ̀ make sure tó bá pé twenty thousand yẹn bá tó déédéé yẹn náà ni ó fún ẹ́ déédéé yẹn náà ni ó fún nígbà yẹn mọ́ fún jù bẹ́ẹ̀ lọ. ṣẹ́tí ọba fi ìgbẹ́ ọ́ twenty thousand ló béèrè mo wá fẹ́ fi hàn pé mo fẹ́ràn rẹ̀ tó bá fún fifty thousand ṣẹ́mọ̀ tí ó rò yóò fi pé ẹ̀ntà bí 20 tó fún mi ní 50 sẹ́fẹ́ yìí bùn ni tó bá ti wá gbà tán yóò wà ní bàtà tá tó wá sọ náà nǹkan sẹ́fẹ́ yóò ti rò pé àbóyẹ kó lè yí ọ̀nà 20 ló béèrè náà èyí ẹ̀ náà kó fi ra bàtà ó ti bí ìfẹ́ ah, ẹni tá a sọ 20 fún ẹ lójú ara rẹ̀ kò mọ̀ kó pọ́ùn lé ni ó rò kó pọ̀ ni ẹ́ kọ́dà iṣẹ́ ìfẹ́ kó fi dúpẹ́ fún ọ ẹgbọ́n ọ̀tún lè má gbà dúpẹ́ obìnrin máa ń tẹ́ni tí bá sọ fún bí pé bẹ́ẹ̀ ń sìn kó fóun pẹ̀lú bọ́kọlọ ìṣẹ́lẹ̀ àfẹ́ tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ò wá àti ńlá ńlá sí lóṣùpọ̀ wá àti ní o òun máa ń fẹ́ pé aláàlá bóyá tó kó tí mo pọ́kùnrin máa ń gòun gìràgìrà tẹ́ríjọ́ tọ́kùnrin bá ti lọlẹ̀ lóbìnrin máa fẹ́ sànú ah, náà lówó kan sí but tí ó bá ti lọlẹ̀ yóò máa fi ìkó sí lówó náà yóò máa fìtínà rẹ̀ fìtínà rẹ̀ fìtínà rẹ̀ báyọ̀ náà máa fẹ́ pẹ́ ẹ̀yìn àti ọ̀nà òjì báyìí lọ ìgbàlókò òkú tó tọ́ sáànú hmm? bàbá kan sọ fún mi nígbà wọ́n sọ̀rọ̀ experience fún mi náà ni wọ́n ní ìyàwó àwọn èèyàn dáadáa wípé but ọmọ àwọn husband àwọn ó wà ní UK wọn náà ló bí fáwọn ìyàwó kan náà wọ́n jẹ́ wọ́n wá ní ọmọ àwọn kejì àwọn olágbára UK mọ́ Malaysia làwọn fẹ́ kó wípé but téèyàn ò bá mọ béèyàn sì mọ bóbìnrin dí náà bá fi sọ fún báyìí pé nǹkan àwọn bẹ́ẹ̀ ni pé kò sí ní ti UK malaysia lọmọ ẹ̀yìn ò lò wàláì yóò sì sọ dọ̀rọ̀ máa lọ pé láíláí láíláí báwo la bá yẹ kó ṣe lọ kí ni kan malaysia ní asia asia ẹgbọ́ ní ọ̀sán ti ṣùkọ́ àwọn àwọn àyè tó náà ṣe omi yóò tán fi gbọ́n malaysia ní sọ́nà pé àwọn ti dájú rẹ̀ wọ́n wá ní pé tó fi já wálẹ̀ ó sọ pé ah ọ̀la ìbí nǹkan iṣẹ́ wa ń lọ yìí gan báyìí pé ah tí tó mọ̀ nígbà fẹ́ lọ ẹ̀mọ̀ pé tí tó mọ̀ nígbà invest Nigeria gan báyìí sáà lè afford ẹ̀ báyìí. ẹ̀gbọ́n ọ̀sẹ̀ àpé òdì oṣù hàn pé yóò ní à ẹ̀lẹ́ àfọ́dì kí n gbá ẹ̀ ah, mọ̀ ń wò náà ni ìwọ́n lágbára Malaysia tó sì mú ògbọ́dọ̀ fi bẹ̀rẹ̀ fún tó bá ti bẹ̀rẹ̀ fún èyí tó wà lókè rẹ̀ nítorí yóò wá èyí tó wá fún yóò wá yẹ̀yẹ́ ìwọ wá feel bad yá ah, tí mo rò pé kínú rẹ̀ dùn ẹ́ inú rẹ̀ lè mọ́dún tó bá gbé ìkẹ́mí màmẹ́ tó wá háyà jù ọ̀ àkọ́ gbé wálẹ̀ agbé wálẹ̀ pé ń hmm, tẹ̀ pé bóyá kó lọ sí fountain ah, ah, ní UK fountain ní ẹ̀rọ àdàpọ̀ ẹ̀bọ́ òun náà wà pé ah bẹ́ẹ̀ bá ti ẹ̀lẹ́gbọ́ra kọ́dà bó ti ẹ̀ ṣe Ghana ẹgbẹ́ òní ọ̀sọ̀ Ghana ẹgbẹ́ tí mo yí Ghana nù ìwọ́lẹ́gbọ́ra Malaysia yọ pé ah, ah, Ghana ànànà ah, yẹnà wọn o yẹnà wọn o ó ti wọ́ yọ́kàn wá pẹ́ eh, kọ́dà bó ti ẹ̀ sí kútọ́nu ó ní wọ́lá ìmìnà ń gbàdúrà náà ni mìíràn sàdúrà náà ni ilé ìfiwá sàdúrà ìfiwá sàdúrà ẹgbọ́ bóyá tó bá tẹ̀lé lọ Cyprus mínà láwọn owó kan tí mo lè fi kún ẹgbẹ́ ẹ̀dìrí ní ah, ìfẹ́ má fowó rẹ̀ kún wọ́n ní báwọn sẹ́ṣẹ́ wọ́n ní ìgbà tó padà wá yá àwọn wá ṣe báwọn tiraka Malaysia ẹgbọ́n tí lọ́kàn àwọn àgbà àwọn ká Malaysia ṣùgbọ́n táwọn bá fi bẹ̀rẹ̀ fún yóò yẹ̀yẹ̀ rẹ̀ yóò yẹ̀rẹ̀ ìdí báwọn wá feel bad pé àà ah, ah, ó mọ̀ tún mẹ́ ní yóò ní èwò táwọn ẹgbẹ́ rẹ̀ wá ń ṣe nù ọlọ́mọ̀ kan wà ní Europe ọ̀kan wà Malaysia ilẹ̀ ọ̀rẹ́dà sí lólówó ní ìwọ̀ yìí náà báyìí ọlọ́run sọ báwọn wọ́n nígbà táwọn wá ṣètò Malaysia táwọn ṣe gbogbo ẹ̀tán àwọn wá bí ẹ̀gbọ́n ọmọ yẹn náà wà ní ẹ̀gbọ́n ọmọ brọ́dà Malaysia àwọn kan jẹ́ kí lágbájá tẹ̀ sinmi travel this time around kó tẹ̀ lọ́lẹ̀ kí nígbà tó pọ̀n náà ti parí school àwọn òsọ gbígbà àwọn rẹ̀ lọ parí admission kankan fún àwọn aṣọ gbogbo ẹ̀tàn àwọn á drop ẹ̀ sí Malaysia ọmọ tẹ̀lé àwọn á dé àwọn àwọn pé ọlágbà tí mo dé Malaysia náà mo kàn wò pé àwọn á wo owó pé àti nítorí àwọn ọmọ náà làásà tó wà láyé wọ́n ìgbà àwọn ọlọ́run ó bọ́ àṣírí fún hmm. àwọn àfìsí wọ́n ní bá ń sọ pé ó wà Malaysia wọ́n ló dì máa wọ́n ní pé ah, ọjọ́ ní alhamdulillah òṣèlú wọ́n ti gba dálì ọ̀dálì ni wọ́n gbà nígbà tí wọ́n fi hàn wípé ó take effort láti ràn wọn lọ Malaysia tẹ́ ẹ bá ti rárá jù kalẹ̀ fún un pé kìnnìkan ó fi pé ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ kò wá ní appreciate tábà ní tí ma wá ń du ọkùnrin jù nílé ayé gbogbo ìyàwó wa pápátá lónìí mo ṣe ṣe tó yìí náà ó sì ní ṣe kàkà ẹ̀wọ́ tó gbogbo obìnrin lónìí àná ìsọ̀sọ́là lọ sọ bẹ́ẹ̀ òṣẹ́ wá rí tó wá kù ní pé àwa wà ní kò wáyé kó wá yáyàn lẹ́nu ah, ah. òun wọnú náà òun rí pọ́pọ̀lọpọ̀ àwọn tó wà nùnà àwọn obìnrin ni a ah, àwọn obìnrin wá ní àkílẹ́lẹ́ ah, ẹ̀ ànábì ní pé tuntun wọ́n máa ń ṣe nǹkan méjì àkọ́kọ́ yẹ̀ṣàdínà nẹ́ẹ̀mà bí ẹ̀ bá ṣèdẹ̀ra fún wọn wọn kì í sábà appreciate tán bá ti kọjá tó wá kọjá rí kì í rántí ó rántí o àmọ́ kò tó sọ fún ọmọ tán bá lẹ́ni tọ́lọ́wọ́ bá kẹ́ pẹ̀lú mẹ́mórí tí gbàgbé nǹkan gbogbo nǹkan ló rántí àti oore tí ó bá ti fún nìkan ó fẹ́ dìnà ẹ̀gbọ́n gbogbo báyìí tí wọ́n tí wọ́n ti gbàgbé ó rántí wọ́n ní mẹ́mórì tó ṣe dáadáa bọ̀ ṣe rí sí ìfẹ́ ọkùnrin tẹ̀tẹ́ni tó pọ̀ tó ń rò yóò sọ wọn pé ó lé ní ikí ló ṣe gan ṣẹ́bọ̀ pé ìwọ ṣẹ́wọ̀ ló máa rò pé à ah, mo ṣe náà ó lè rí kó kà á ó ti mọ̀ pé ò lè ráyìí kà ó lè rí kà ó kàn pé ah but but ah but ó fẹ́ sọ pé lágbàdá kọ́lá yóò tún sọ́rọ̀ fíìmù kẹtọ́ òun náà mọ̀rọ̀ àbò ìyàwó ìrìn àbí iṣẹ́ lòtọ́ ni ó lè láti gbà tí mo ti fi ọjẹ́ sọ fún ọlọ́lẹ̀ wò dáadáa ọ̀rọ̀ akẹ́kẹ́ tó ju 10,000 lọ fún mi rí sẹ́mà wọ́n fẹ́ ìgbà tí mo bá jọ́gọ́ ìwọ̀ owó lè ní kò sọ déjì ah, mo mọ̀ṣá mo mọ̀ṣá ó rọ̀ yìí mo mọ̀ṣá pé àní ó sọ ẹ́ kò gbàgbé àábì ni yẹjáàdà mẹ́mà ọ̀yà kúrò láàṣír ẹ bá bá wọn lò tẹ́jọ wà dáadáa níjọ́ tí ìṣù bá tẹ̀lẹ̀ ẹgbọ́ wọ́n bí ṣùgá jẹ àábì ó bóbìnrin lò fọ́dún tó pọ̀ níjọ́ tí bá tẹ̀lẹ̀ láàrin yóò sọ ti ìdẹ́ ìmọ̀ fi ń sẹ́ example nígbà áta obìnrin tọ́kọ rẹ̀ lọ sí hajj tó ṣe pé ẹnu tí ní sọ gbé yín mọ́kàtí hàn náà ní ẹ̀sìn ìdẹ́rí ní kankan tọ ọkùnrin ọkùnrin àti eyín yẹn náà èyí àti eyín tó fi ń sọ́run obìnrin tó tó rà kò sí kankan tó wúwo gbàtọ́ jọjẹ ya ya ní business mi tí pé ọmọ capital business ta ló fún ọ yóò lóun dájọ́ ní àní owó wo ló fi yóò láwọn owó tóun sàjọ ẹgbọ́n kan múlá inú owó ta ló sàjọ owó ọbẹ̀ owó ọbẹ̀ lọ́kọ̀ ló sàjọ ní so kò ní ìdíkọ́ kò ní sẹ̀sọ̀ máa dúẹ̀ lórí ẹ ẹ dákọ̀ ẹ̀mọ́ ọkùnrin tó bá dáa níjọ́ tó bá gbóbìnrin bá ti gìràgìràgìrà yóò lè ṣe tó bìnrin gbọ́dọ̀ ní dákàwọ̀ obìnrin náà nóòtù tẹ́ ìgbéyàn gbọ́dọ̀ ní obìnrin mọ́ wà arrogant ẹgbọ́ inú wà home òní kóbìnrin wà arrogant tó fà ó ní wípé ẹ́ ìtọ́kùnrin fi ń jọkùnrin ò ní ego ni ní ego ni pé pride tẹ́bá ti yọ pride kó lára ọkùnrin náà kìí sọkùnrin mọ́ káwá lóbìnrin téèyàn fẹ́ show pride fún òun wá tún wá ní arrogance ha ha ha ó ní róbìnrin mọ́ ọkùnrin ló mọ̀ ha ha obìnrin tó bá fẹ́ jóbìnrin rẹ̀ ìtọ́lọ̀ ọba fi ṣẹ́rí tó bá fi kọ́lọ̀ bá fi kẹ́yàn níyàwó tó ṣe yí pé nígbà tí ò bá bínú ò ẹgbọ́ ó bá wá obedience ọlọ́run ó sì wá obedience èèyàn èèyàn níyàwó dáadáa ẹ́ kẹ́yàn sẹ́mọ̀ wá yókù ní tẹ́yàn bá tó bìnrin bá ní gbogbo yókù tí ò wá lélé yẹn yóò lè àfi tọkùnrin bá ṣe tán láti wà nípò obìnrin lókù nìkan ni márìjì yóò fi gbó hmm? so inú wà tóbi ò gbọdọ̀ ní rárá ẹ́ òní kó ní pride ọ̀pọ̀ ó ní gbèraga ẹgbọ́ obìnrin lè jẹ́ nìkan tó ti pé nísìn ó fẹ́ràn ọ̀run kò sí problem ó lè fẹ́ràn owó kò sí problem ó lè fẹ́ràn beauty kò sí problem ṣùgbọ́n ọdọ̀ ó lè máa ṣòfófó ẹ́ kò dá o no problem ọgbọ́n mi ó lè máa yapa àṣẹ ẹ̀jẹ̀ rẹ̀ pé jù kó síbẹ̀ nǹkan sí àmọ́ pé kó sí pé pé pé kó bá sọ̀rọ̀ kó kàfí kó jámà kankan yẹn kò ṣe kò lè work àti tọkùnrin yẹn náà tí ò bá ṣe tán láti fi ọkùnrin lókun so alkunut tọ́ ìtẹ̀lé ọlọ́run àti ìtẹ̀lé ọkọ hmm? bẹ́ẹ̀ bá fi lè rí ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bá ní téèyàn sì ríru ẹni téèyàn fẹ́ ní fámílì tó ṣe pé fámílì rẹ̀ náà ń sọrú nǹkan yẹn fún ọmọ wọn pé wá o wá o gbogbo nǹkan lálẹ́ kọ̀ǹdùnù o báwa bá ti fúnyàn lọ́mọ o obìnrin ilé wa máa ń gbà fún ọkọ rẹ̀ ní tí ìbá pé ẹ̀ṣẹ̀ ló ní kó ṣe ẹgbọ́n that ó wà very very important ó wà very very important èèyàn lè kọ̀ǹdùnù kọ́lá kóbìnrin ló jọkọ rẹ̀ lọ ó lè má jẹ́ issue tí kò bá ti ní ìgbéraga o tó bá ti ní àfi ọkùnrin tó bá ṣetán láti fi ìjọkùnrin rẹ̀ lẹ́nìkan irú ìyàwó yẹn tó bá sì fi jù lẹ́ǹgbà ò léyìn ó kọ̀ọ̀mbù because ọ̀gá méjì ó fẹ́ wà nílé ẹ̀ ọ̀gá méjì ó fẹ́ wà nílé obìnrin kó jẹ́ kó ní alkunut aláwọ̀kọ́nù ẹlẹ́ẹ̀kejì kóbìnrin ní alhaya ìtìjú ìtìjú ìtìjú ní ọ̀rọ̀ ìtìjú níṣe pé dàtí kó fi gbá mi ò lè ṣerú nǹkan báyé níta anybody tí ò bá ti tìjú ẹ ó máa ń gbé ẹwà obìnrin lọ ni hmm? kí ni irú ìtìjú yẹn ó ní pé kò ṣe fún ó sì gbà yí pé a ò ní dálẹ̀ ń tà á ẹlẹ́nìgbọ̀n tó wà pé ilé bá lómi bá dín fọ́n wàhálà tó pé pé kó ti jú pé hàn káwọn pọ̀ òun ta ni ìyẹn náà dà wọ́n mọ̀ wàhálà náà lómi wá fún yàn náà tẹ́lẹ̀ méjì obìnrin ní ìtìjú ìtìjú gẹ́gùn ní sísọ àti ìtìjú ní ṣíṣe ẹ ní ọ̀rọ̀ ni àti ní conduct pé kò sí bó ṣe kó bínú tó ó sì gbàgbá ìgbọ̀dọ̀ áfíbáì níta hmm? ṣẹ́ni tóbìnrin lérí pé yóò di ọkùnrin lásọmú tí ó mọ̀ wá wọ lọ́ta yóò pẹ̀ odù méjì ẹlẹ́ẹ̀kẹta tóbìnrin náà tún gbọdọ̀ ní ibi tó kàn wà áfà lásán ni pé kó ń kan ara rẹ̀ nìkan lẹ́yìn bá irú obìnrin báwọn náà tó bá fẹ́ràn ọmọ bó bá tún ní nǹkan míì ní pírọ́blẹ́mù tí ò bá ti àfẹ́kẹ̀ kàn dún ni then obìnrin mọ́ ó jẹ́ ni tó nímọ̀ tuntun hmm? ó náà wọ́n lára quality sí Islam sáǹfẹ́ lára obìnrin then obìnrin mú ní respect fáwọn fámílì ọkọ rẹ̀ àtàwọn fámílì kẹ́ẹ̀ná ó náà wà lára rẹ̀ tọ́ ó wá kù kan ṣẹ́rí àwọn nǹkan kekeke ní ma ń fàjà láàrin ọkọ àti ìyàwó nǹkan ṣùgbọ́n tó bá fílẹ̀ tó ò ṣètọ́nù ó kan rí di mínìsì ńláńlá sí fún ní example tó kọ́mọ́ ọkùnrin ọlọ́run bá kẹ́ iṣẹ́ òun jáde lọ́pọ̀lọ́ wá wa lọ́pọ̀lọpọ̀ ọgbà obìnrin máa ń jòkó sílé ibi sí thinking ti yàtọ̀ àwọn méjèèjì ó jọ máa wá ronú àwọn làwọn ń ṣe jọ ẹnìkejì lọ ọkùnrin ó fi pé ha pẹ̀lú wàhálà tí mo ṣe lónìí báyìí tí mo bá délé báyìí kan góúnjẹ fún mi ni bí ìdàdí mo ní ìdìkan pàmpà mi pé mi ti ṣe wàhálà lọ wẹ̀rẹ́ àtọ̀kùn lè ti gbàgbé pé láti jọ tó náà ṣe wàhálà lọ bọ́yọ́ ọmọ tán fi kalẹ̀ sílé ó ti rẹ̀ obìnrin náà ṣe wàhálà fún tó dé òun ò ní ọmọ rí o eléyìí bá wà lábọ̀ ọ̀wọ́n ẹni pàmpà rẹ̀ ilé náà ṣe wàhálà lé owó ẹjọ́ ò ní dààmú rẹ̀ wọn jọ ríra wọn ẹni tó bá ti wá dé ọkùnrin tó ń ṣe wàhálà yẹn nírú ọjọ́ tó ṣe pé ìyàwó rẹ̀ típíkà obìnrin ní kẹ́ẹ̀kan lẹ̀kùn báyìí káláwọn ọmọ ibi títí wa ẹgbọ́ ẹwà sílẹ̀kùn yí náà ráun wákì náà ni irú ọkùnrin tó ṣe wàhálà ò ti gbé e sórí pé káàì àwọn obìnrin ilé ìgbé aṣèwàlá lọ fún iṣẹ́ ọkùnrin ti bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ tààtẹ̀ mọ́tẹ̀ wúlò fẹ́ kan jù kó sí ilé lásán játi játi ẹ̀kẹ́ gbọ́ kí lẹ́ẹ̀kẹ́ yẹ́ ṣe wọ́lọ̀ tó ẹgbẹ́ ká kú ní ọ̀pọ̀ òṣèlú sọ́hun ilé ẹ̀ tí ó fẹ́ àbí ìkẹ́ ṣe ní èmi tó gbọ́lágbà tó ti lọ gẹ́ ní ti gbogbo wàhálà ní kàn ṣe ní ti ọmọ yìí bí ọmọ ẹgbẹ́ ọkàlùkù ti jọ ń wò pé àwò tàbí àgbà fúnra wọn pé lẹ́kùn oṣù wó ẹ̀sọ̀ nígbà tó bá sí lẹ́kùn sọ́rin ìjẹ́ jẹ́ kí olùgbé jẹ́ bá ìgbà sọ́rin mọ́rin jẹ́ ọjọ́

obìnrin kọ̀nsídà pé tọ̀ ẹni tó ń ṣe wàhálà lọ́kọ́ mọ́tò fi wàhálà àti ti lè ìpàdé ẹ̀ lójú ọ̀pẹ́ kó délé náà ní òjé kọ́ sọ fún ṣe jẹ́ máa bá délé ní máa bá ṣe tó bá dé kó náà wá òun náà fẹ́ tí ó sọ fún pé kọ́ bá sọ fún kọ́ ní ṣe wàhálà tó báyìí ìdí ń wà náà ilé náà fẹ́ tó náà sọ fún pé ṣe tọ́lù jẹ́ kan ríra wọn wọ́n bá jọ ọdọ ọgbẹ̀rú pé kí lẹ́ ń ṣe gẹ́ ẹgbọ́ ó sọ fọ́kùnrin tó ládàá kí lẹ́ ń ṣe

ká má fojú wò pé bá a ṣe fi lélẹ̀ pé kò sí crisis nílé náà ẹ́ ká má ti ọ̀bàrẹ́ ti pampering wá o wá délé báyìí wọ́dọ̀ pampa mi sáà kọ́kọ́ délé náà kó gbọ́n tí ó wà nílé ẹ̀hẹ́n tí lé bá wà dáadáa ó gbà wà láì òní tọ́fù ẹ̀hẹ́n ó gbà pampering àmọ́ ìtọ́ òun fẹ́ ni pé kò sí bó ṣe kó tọ́fù fún ọ tó ṣe bí ọlọ́run fi sọkọ títò ló gbọ́dọ̀ kọ́ mọ́ gbọ́ wà látọ́jú kọ́kọ́ sí kò jẹmọ́ wà látọ́ bàbọ̀ ẹ́ tó ẹjẹ́ a máa assume learning time lóòtọ́ dáadáa láfẹ́ àmẹ́mọ́ jẹ́ máa assume pé báyá ilé tí free bá ti sílẹ̀ ẹ́ káma wò pé tọ́ àṣà àhóòpù pé lónìí báyìí tí kò sí lágbùrú bá alhamdulillah ọ̀sẹ̀sẹ̀ wa kó tẹ̀ kalẹ̀ kò ní sí crisis then àwọn signals kan máa ń ìṣòkú tó bá ti ṣẹlẹ̀ èèyàn lè já fàájù bẹ́ẹ̀ lọ kọ́lẹ̀ èèyàn lè jẹ́ ọmọ àlìjánná ẹgbọ́ èèyàn lè jẹ́ ọmọ àlìjánná tó dẹ̀ lè má jẹ ọkọ dáadáa fóbìnrin tó fún níjọ tóbìnrin bá fi lè kórìíra ọkọ ẹ̀ ní nǹkan tí ò lè ṣàlàyé tí èrè ẹ̀ tó bá sọ pé wọ́n sàṣì ẹ́ yóò lè díẹ̀ ká tó lè dọ́gbé àwọn èèyàn máa ń ṣe mistake pé ẹlòmíràn pé wọn àfá ló ń fẹ́ fẹ́ èèyàn nígbà tí jẹ́ àfá kó tó jẹ́ ọkọ dáadáa ẹgbọ́ èèyàn sì níbi kó ń kálukú fẹ́ kan mọ tí ń wá lára ẹni tó fẹ́fẹ́ kó máa kó sì mọ nǹkan tóun lè gbà kó sì mọ nǹkan tóun ò lè gbà tó bá ti mọ̀ kalẹ̀ nígbà lè pìtẹ́ ara rẹ̀ fún yóò lè fèsì ara rẹ̀ fún nísìn báyìí ní ẹ̀zámbù tí mọ̀ fáwọn èèyàn obìnrin kan wá bá nàbí sallallahu alaihi wasallam ìyàwó sábẹ́tù bùnú Qais bùnú Shamash ẹni tá a dákọ̀ yìí tàbí lọ́pọ̀ rẹ̀ pẹ̀lú àdísà nàbí sallallahu alaihi wasallam tó wà ọ̀tẹ́ntì òun lànà ìsọ̀rọ̀ àpọ̀ màlìjẹ́nà nígbà táyà sọ̀kalẹ̀ wípé àwọn tán gbóhùn wọn sókè lókè ohun ànábì pèsè àwọn ti bàjẹ́ tọ́ sáábí tó gbónà kẹ́sìlọ́ ṣàmáṣì yìí ara wọn sọ̀rọ̀ ní òun fẹ̀kan lóhùn tó ga ohun rẹ̀ lókè naturally tọ́ ọwá torí rẹ̀ kò wá wálé kò wá sí jùpá ànábì wọn pé ah, iṣẹ́ òun ti bàjẹ́ ohun tó wọ́n ah, ah, ni ó yàn ti sọ fún kọ́ màlúfẹ́ so ẹni yìí ti dáná ìṣọ̀pọ̀ màdínà yìí òun nìyàwó rẹ̀ wá complain lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam wípé ẹni tí mo fẹ́ ẹni ìlà áàtìbù alẹ́ yìí fi khuluqin wala jì mi ò ní ẹni problem kankan pa rẹ̀ nípa ìwà rẹ̀ àbẹ́sìn rẹ̀ ó níwà ó lẹ́sìn àmọ́ mo hejì ṣe mo sọ pé mi ṣe gbá àmọ́ ṣe rí pé áà ah! èyí lẹ́sìn ó níwà kí lọ ọgbádùn ní ọgbọ̀gbọ̀n nìkan ṣe kọ́nà àfọ̀npá kí ló tó wá kú ìtọ́níká wá nánú ó ní òun hìtì ọ̀là kí ni akra olùkófọ̀rọ̀ fil islam ibi tí mo hìtì ẹ̀dẹ́ gan ẹ̀rú ń bà mí gan pé kí n má wàá hìtì mùsùlùmí tó ṣe kí n hìtì mùsùlùmí mo hìtì kí n tó ṣe kúfúrú ní islam ẹ̀wọ̀n ó ti sọ pé kò ní pọ́blẹ́mù ìwà kò ní pọ́blẹ́mù ìwà so káwa náà má máa take care wípé automatically tóbìnrin máa sọ pé àpọ̀ ah, láìkẹ̀ ni kó máa sọ ah, ọkàn rẹ̀ dọ̀tí ọkàn rẹ̀ dọ̀tí bóòlù yóò ti rí lágbájá tó lẹ́sìn báyìí nìkan tóbìnrin ò bá ti láìkẹ̀ tó bá fẹ́ bá gbé tí kìí ṣe so ibẹ̀ yẹn wà ní Yorùbá ti wá sí gbọ́n yóò bá dá táwọn kankan wọ́n dá kí ni wọ́n dá sí wọ́n dá sí wípé kán fọ ọmọ fúnyàn ẹ́dẹ̀ sọ fún kótó bẹ́ẹ̀ bá ti lọ́kọ́ wọn gbólé ọkọ rẹ̀ náà ni wọ́n èyẹ́ encourage pé kí ọmọ tó bá lọ́kọ̀ padà wálé wọ́n àwọn ṣe tán láti support ọmọ wọn ilé ọkọ wọn ilé ọkọ ọmọ wọn wọ́n dá sí yẹn but tírú ọmọ yẹn ọmọbìnrin àti fámílì tó dáa yẹn tán bá lọ lè ṣàgbákò ọkùnrin tí ó dáa ìyá tí máa ń ju obìnrin kọjá làgán kọjá kan tó lísìn ilẹ̀ bíìdì pé wọ́n sáfẹ́ sọ̀sẹ̀ marriage ẹjọ́ ìsìláàmù sọ pé bóyá kò sí tọ̀lákù wá in fact ìgbà mímẹ̀ pé tọ̀lákù gan ni ó yànjú ọ̀rọ̀ ẹjá mọ́ lísìn sáwọn obìnrin ẹ́ ó tó di pé yóò wọn lọ gba advice tí ó dà kámà hmm? wọn ká fẹ́ ee ee kámà wọn ká fẹ́ ká sì ìmọ̀lù challenges táwọn èèyàn pass through wọ́n bá ṣe pé lóòrùn challenges tán bá sọ fún wa lẹ́yìn bàtà wádìí tán challenges tó ṣe manage ká fún wọn support sọ̀fà àtàlẹ́ yìí tí ó bá ṣe manage the figure ẹni yìí gangan ó lè kú gangan tó máa ẹ́ kò sí nǹkan tó bá dìkẹ́ nǹkan á ọlọ́run kò kọ́ yín papọ̀ ni bọ́ yí ògbó òfẹ́ tọ̀la obìnrin tó wá sọ̀fà àti sọ̀sọ́lá nígbà tó sọ̀fà ànábì ni á ah, ó kórìíra rẹ̀ àtàrùdínà alẹ́ ìhàdì ọ̀tà ṣé ọgbà oko tó fún ẹ gádìí oko tó Ah, ọlọ́run ṣe tán kìí ṣe nǹkan kékeré wọn fún sàdáàkì àwọn ìlú wa ti bẹ̀rẹ̀ rẹ̀ dápadà fún òun ni bẹ́sẹ̀sì àdísàlù fọ́kọ́lọ́ pé obìnrin sọ fọ́kọ́ rẹ̀ púpọ̀ kọ̀ òun lẹ̀ ẹ̀yìn òpẹ́ nínú ọba náà sọ̀sọ́lá ó dẹ̀ sọ sẹ́wọ̀n pé ó sọ pé ẹbí tí wà lámìdí kìí sọ̀rọ̀ ẹ̀sìn kìí sọ̀rọ̀ ìwà ó níwà lẹ́sìn ìlú fàbòsí fún ẹ́ àmọ́ òun láìpẹ́ bẹ́ẹ̀ náà ni kọkùnrin náà wẹ tó náà bá fẹ́ fẹ́ má sọ pé ó fẹ́ fẹ́ yàwó ká ní kí ló wá kó ní ah, ẹ̀sìn ẹgbọ́n yàtọ̀ fẹ́sìn èyàn máa ní tí máa tún wá ẹ má shy away from it ẹgbọ́n kò sí lára ẹ̀sìn kéèyàn shy away from nǹkan tó wúyàn lára obìnrin kò sí lára ẹ̀sìn kó obìnrin náà shy away from nǹkan tó wù náà lára ọkùnrin kìí sọ automatically èyàn lè jẹ́ òsáàtùlà sátírà ẹgbọ́n kó jẹ́ ọ̀gá ọgbà mọ̀ṣáì kó jẹ́ mú fi gbogbo ilé ayé kóhun náà má gbé sórí pé kò sóbìnrin kankan tó ń bá fẹ́ fẹ́ ó gbọ́dọ̀ fẹ́ ọ̀rẹ́ gbogbo tó kú ó lè mọ́ láìpẹ́ mistake táwọn kan náà ń ṣe náà nù wọ́n jòkó tóbìnrin ẹyọ kan náà ah, sáà ní wọn ó wọn lẹ́yìn kò kára wọn ìwọ ló fẹ́ olóògùn fẹ́ ọ jẹ́ bó ti pín wọ́jọ́ tí wọ́n fọ́ fún ìsáàfù náà kọ́ tó bá fẹ́ lómìnà wọn gba ìfẹ́lẹ̀ àti ìdíwọ́n náà gbọ́nà ìfẹ́lẹ̀ wọ́n ní ẹ̀fí sẹ̀sì ó ní àbíṣẹ̀sì bẹ́ẹ̀ náà lóbìnrin náà ní sọ pé àrùn ìmìnà ọ̀fẹ́ kí ló fà ó ní wípé ṣẹ́rá obìnrin mí ń bẹ̀ tó bá wọn sì pé tí life àwọn ti lè balance ó ní kó ṣe pé the same level làwọn àtàwọn táwọn bàjọ fẹ́ jọ wà pé tóun bá tẹ̀fẹ́ yàn jẹ díẹ̀ pẹ̀lú yóò dọ́dá àfáà kó tó béèrè ẹmọ̀ bọ́yẹ̀ gbọ́mí yé igbé ní ṣùgbẹ́ ṣe ìgbẹ́ tó ṣe ẹ̀rọ gbà náà nà farabalẹ̀ náà jábi ṣe kìnà ẹgbọ́n ẹ̀hìn pé tó tó bí ṣe kìnà ẹ̀mí wọn ti balẹ̀ ọ̀dẹ̀mí náà bí ṣe kò òfẹ́ yìí tó ṣe pé ó ní ready made dancer ibi òun káfà ní gbangba ẹni tó ṣe yẹ pẹ̀lú hadith Abu Hurairah ẹ̀mí ọ̀rọ̀ fẹ́ obìnrin yóò fẹ́ yìí pé a ah, pé so ìní ma ní iṣẹ́ ìkankan kò fẹ́yìn in tẹ́ yìí tó wọ́n ma ní iṣẹ́ ìpé kó tó ló béèrè fátúwà mínú jẹ́ tèmi náà tán àti ẹ̀ṣẹ́ fátúwà jẹ́ mínú béèrè obìnrin bá ní òpé rẹ̀ kó fà hmm? ẹlòmí ìbẹ̀ẹ́ pé tó ń fẹ́ ẹn tó ń fẹ́ kàmà pé àpẹ̀lú ah, bóun ṣe rẹ̀ nìyí nísìn kò láìpẹ́ kó fẹ́ yàwó kejì lẹ́gbọ́ ó lè múyùn wù ó lè múyùn ìmé ìbẹ̀ tó pé tó fà tó fi fẹ́ tó fẹ́ o ní pé ẹni ìyẹn o ní fame ó popular ta àwọn èèyàn mọ́ bọ̀wọ̀ fún pé ó mọ̀ pé yóò hàn lára tó náà pé àà owó aná ni wọ́n bí àṣà bàbá wa ń pa bàbá wa sọ pé nígbà táwọn wà lọ́dọ̀ àfáwọn àfáwọn táwọn kọ́kọ́ tó lọ́dọ̀ ẹ̀ táfà bá ti ń kọ́ àwọn ọmọ kéwú pọ̀ wọ́n táfà ti wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ kéwú táfà bá ti wá parí ọ̀rọ̀ kankan yóò ní ẹ̀wọ̀n kankan wọn wọ́n náà súlẹ̀ pé ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ẹ gbọ́dọ̀ ìyàwó àfáàná tó náà bá fẹ́ bá wọn ọmọ lè kéwú náà wí tó náà bá pé ẹ̀yin ọmọ yóò gbádùn o wọ́n ní kẹ́ fọ́bọ́ wọ́n ní kẹ́ pọnmi ọyẹ́ lọ pọnmi ìgbàrí lójú tí ànù òun náà ń gbádùn pé àwa náà jọ ń lọ láàfá àpapọ̀ tí àwọn ni wọ́n ń gàdí wọ́n rí lójú tí à ló láwọn jọ ń kàfẹ́ yìí obìnrin rẹ̀ pípọ̀ irú ọlá tọkùnrin bá ní yóò rọ́ọ̀bù lórí òun náà òun fẹ́ fẹ́ ẹlòmí ń bẹ torí owó rẹ̀ ló fi fẹ́ ẹgbọ́n mi ẹlòmí ń bẹ torí pé ìdílé kan náà ti jọ ló fi fẹ́ ṣẹ́rí tó mátà téèyàn fi fẹ́ ìyàwó yẹn ẹ́ òun náà lọ́rọ̀ sáwọn lò sábàbí tí nìkan àmọ́ fi ń do kájé kó ṣe pé méṣọ́ àtọkùnrin àtobìnrin pé méṣọ́ pé tó fà á tó pàtàkì jù tó fi gbóbìnrin wádìí pé ṣé kí ní ẹ̀rí ẹlápọ̀ ìmọ̀ bóyá fún mi pé tó fà á tàbí gbóbìnrin yẹn níti báyìí ẹlòmí impression lásán ló ní bọ̀kù sí reality lẹ́yìn impression yẹn ẹyìn fún ilẹ̀ example ẹ lè rí èèyàn tó ní school ẹ́ ó ní school òun àti ìyàwó ẹ̀ but kó ṣe pé ẹni tó ń fẹ́fẹ́ bẹ́ẹ̀ ní àwọn kejì yóò fóun ló ní school pẹ́pẹ́ ìyàwó ló ní school hmm? kó ṣe wípé ẹni tó ń fẹ́fẹ́ láti ta òun náà sọ clear clean nǹkan rọ̀gbẹ́ a ní school ẹwọ́n

tẹ́bá fi lè fún information ẹ̀yọ̀ kan ti rò ó ti jẹ́lẹ̀ ìjẹ́lẹ̀ ìjẹ́lẹ̀ ma kọ́dà ibi tẹ́ẹ̀fẹ́ ìgbì fi gbé tẹ́ẹ̀fẹ́ kó gbé ókè ìbílẹ̀ fẹ́ gbé yorùbá nílẹ̀ yóò ti máa rọ ọjà kan pé àìyàn mọ̀ tàkìníkà nígbà tó yẹ gbé ló ti máa rò ìwò onímọ̀ ẹ́ gbogbo kíní ẹ̀ náà bẹ̀rẹ̀ nǹkan tó fi fẹ́ ẹni tó fọ́ra ókè ìbò lábẹ́ gbé ọ̀nà kéétu lẹ́sàkù ọ̀nà ókè kéétu lẹ́gbẹ̀ẹ́bo yóò lè gbókè àwọn tàbí nǹkan kéétu wọn tàbí ọ̀nà kéétu ọ̀nà ẹ̀mọ̀ tó ti ni ṣẹ́ẹ̀rí tó bá padà yá tó ṣe pé kéèsè kéèsì lè padà gbé mọ́ ó ti mọ̀ pé gbogbo nǹkan tóun ti build around kéètù yẹn ó ti wó ó lè gbé díẹ̀ kóṣù mẹ́fà ṣẹlẹ́yìn oṣù mẹ́fà yóò máa regret fóun take action wá àsìlè mọ́ wàá náà because ọmọ fi pé àánà ah, ọ̀nà kò lọ so in tó bá fi mú èèyàn tẹ́yàn bá fẹ́ sóbìnrin àbí tẹ́yàn bá fi sọ kéèyàn wádìí pé sórí ẹgbọ́n tó bá ṣe pé èèyàn bá láti béèrè dáadáa gan kọ́ kó kílẹ̀ kí ìrọ́mọ sí bẹ́ hmm? tóbìnrin bá fi wà disappointed pé nǹkan tán sọ fóun kò rí àbí kò tó bẹ́ẹ̀ ṣe ṣe àbọ́kùnrin náà wà disappointed nípa nǹkan tó gbọ́ kò bá bẹ́ ẹwọ kò lè last kò lè last bẹ́ ọkùnrin ní kó sòótọ́ fún ara ẹ̀ kí ni ń wá ó wà tó nǹkan tó ń bá ń wá on the order of priority pé àwọn kan kan bẹ primary ni tí ò bá sí ń bẹ̀ lè ṣe rárá ó fi nàmbá wá ó lè jẹ́ gbígbára méjì mẹ́ta àwọn kan bẹ pé ní secondary ni mo fẹ́ kó náà wà bẹ̀bọ̀ tí ò bá sí ń mo lè fojú fò ẹ́ tèyẹn gbọ́dọ̀ ní kì í ṣe báwa sí máa ń sọ lónìí bọ́n láfẹ́fẹ́ àwọn ní kí náà wà lẹ́sìn ẹgbọ́n nítorí àìjẹ́ ni o àwọn agbéyàwó kan fún wọn ní lónìí kọ́ọ̀bù

inclination sì hàn téèyàn fẹ́ máa ń yàtọ̀ ọ̀tọ̀ ni hmm? pé kọ́lẹ̀ yẹn lè sọ pé sórí tèmi ń ṣe à ah, ìyàwó sì ń tẹ nítorí kí n láìkẹ́ ní kó lẹ́nu ìṣẹ́nu bílébílébílé ọ̀kan ìgbà àánú ah, èyí tó bomi sí lẹ́nu báyìí tí ó ní sọ̀rọ̀ kan wọ́n lè rí wá èyí ò ti kú lù pé mi ò ẹ̀sọ́ dídẹ̀ ẹlòmíì ń bẹ tó ṣe pé torí ìwé tóbìnrin kà àbí torí kọ́ọ̀sì tó ṣe ọ̀n ló fi fẹ́ ẹ ṣàlàyé ilé yẹn náà ẹ́ ẹlòmíì ń bẹ tó bá tọkùnrin ti fẹ́ obìnrin ojú pé eh, mò ń plan àti hospital kalẹ̀ wọ́n ló wọ́n ṣe àbí tó yí lẹ́nu wọ́n àwọn find tó wá ní eh, wá ní wọ́n ní kò ní pé kò ti wónú o kí o máa ní àbọ̀ tó lẹ́sìn yóò ń wo ó ti áàdì yẹn náà mọ́ ó ti áàdì ẹ̀ mọ́ so ẹ wá rí gbogbo bó òfin kò lè jẹ́ kíkọ́ àwọn aṣọ fún wa ni ọlọ́run bá fún wa ọ̀nà tó pọ̀ tá lè fi manage crisis wa one kábàwọn káwo dáadáa táwọn ìyàwó wa ní kí ìyàwó náà wo dáadáa tọkọ rẹ̀ ní kábàṣẹ yẹn tán then two kámọ́gbà gbogbo ẹ̀tọ́ wa tán kábàwọn ẹ̀tọ́ wa kalẹ̀ then three kí wàhálà bá fẹ́ dé káṣíwáàsì fún wọn àbí wọ́n sọ lẹ́yìn wọn sọ apá wọn tì níbi ibùsùn wọn tí ó bá wọ́ọ̀kì kánà wọn fẹ́rẹ́fẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ rán sọ pé wọ́n tí tó ṣe kọ́kọ́ bẹ̀ ní hímá tẹbá tó kú bá kó tún wọ́ọ̀kì náà ẹ̀tún wá wọn ọlọ́gbọ́n méjì àwọn tó dájọ́ ẹnìkan láti family ẹnìkan bá ń family wọ́n wá wà separated ọlọ́run bó wà rọ ẹnìkọ̀ọ̀kan nú wọn lọ́rọ̀ níbi ìgbàyè rẹ̀ ìtumọ̀ rẹ̀ ó ní pé ẹ má jà gbé e sórí pé bọ́yá wọ́n ní wọ́n bá kọ obìnrin kalẹ̀ tó kóbìnrin yẹn bá dì í àbí tó wọ́n ní pé àwọn olóbìnrin kan fọkùnrin kalẹ̀ tó kó bá dì í níta ẹgbọ́rọ̀ máa gbọ́ yé ń bẹ̀ ó lè jẹ́ èèyàn ó lè má jẹ́ ó lè jẹ́ kẹ́gbọ́ pé wọn ò fẹ́ kan wà compatible obìnrin tẹ́nìkan kọ́ ọlẹ̀ báyìí tó bá padà bọ́ sọ́dọ̀ the ẹ̀dẹ̀ ìpẹ́tọ̀ yóò dẹ̀ ṣe dáadáa so àwa náà ní notion yẹn lẹ̀ Yorùbá pé ẹni obìnrin bá ti kọ́ lẹ̀ báyìí èèyàn bú ni má jà ní notion correct o lè má jẹ́ pọ́dọ̀ ẹ̀ problem wa pọ́dọ̀ lè jọ́rọ̀ ẹ̀ problem àmọ́ torí pé ẹni yóò fẹ́ pẹ́ni pàtàkì tó fi lè gbèrú problem ẹ̀ ẹ kí n fún ilé example tó jẹ́ tó fẹ́ last time sallam sallam Fatima bint Qais nínú àwọn sàbí àlẹ́ sallam sallam ọkọ rẹ̀ kọ́ lẹ́lẹ́lẹ́kẹta ó wà documented dáadáa nínú àdìs àdìs imam Muslim àtàyókù sàhábíyà ó lẹ́nu gbogbo yẹn sí yàn ó bú jẹ́jẹ́ tọ̀ nígbà wọ́n wá kọlẹ̀ kódà Aisha ọ̀dọ́láwọ̀ anuha sọ wípé ara ń tánà ìsọ̀sọ́là fi sọ fún pé èyí ṣe túláàsì rẹ̀ kó fún ní ọkọ Aisha sọ wípé kìí ṣe general rule pé torí pé òun fàì ó lẹ́nu tí mo fi ń búyàn tààrà ìsọ pẹ́tọ̀ ó lè ṣe ìdàrọ́dà àwọn ilé yóò Aisha sọ bẹ́ tó lè pàwọn àpá mi sọ sọ kàmí ṣùgbà tán wá kọlẹ̀ ó wá bá nàbí sọ̀lọ̀sọ̀lọ̀ ànábì wá sọ fún pẹ́tọ̀ bóò ń ṣe ìdà yìí ànábì kò ṣe ìdà nílé kọ́sìn rẹ̀ ànábì wá ní gbogbo àwọn èèyàn tán bá láwọn bá fẹ́ sí ọ má ti ìfẹ́ fẹ́ nìkan kan pé wà á gbà fún sáàmà àbákalẹ̀ jẹ́ kí n mà sí wá ìgbà tó ń ṣe ìdàlọ Muawiya ibn Abi Sufyan lóhun fẹ́fẹ́ Abu Jahm ọ̀nà lónà fẹ́fẹ́ àwọn méjì kan láàrín fẹ́fẹ́ anábì wa ọwà sọ fánà sọ̀sọ́lá anábì wa sọ pé ah eh, má fẹ́ ọ̀sọ̀ olókùn lámàlàlà tálíkà ni kò lówó anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam gbogbo wa tánàbí bá fi lè advice ẹnìkan tó sọ fún pé ara tó fi gbọ́dọ̀ fẹ́ lágbára pé tálíkà ni kò lókùn wá ní àà sáárùn ní kéèyàn má lówó ni ẹgbọ́ ìtumọ̀ ẹ̀ ní tánàbí mọ obìnrin yìí ó sì mọ ọkùnrin yìí náà wọ́n bá jọ fẹ́ra kò ní balance ọ̀lá eh, àlà probably bóyá rẹ̀ tó fẹ́rù Fatima bintu Qays tẹ́lẹ̀ ẹni tó ń rí jájẹ hmm? tọ́ ànábì sọ yóò fún Abu Jahm ńkọ́ ànábì Abu Jahm tẹ́ fadarabun lin-nisa ní ma ń da obìnrin gan tọ́ pẹ́sàn tẹ́ béèrè pé síbẹ̀ tó lẹ́nu náà ló ní ìdí ẹni tí ó àbí tó lẹ́nu náà káfẹ́ sọ ha tó lẹ́nu yìí pẹ̀lú eléyìí náà threshold jẹ́ ó lò ìwọ náà ẹnu tó fi tọ́ sí yá ó háì ẹ̀yìn yóò lè mí dára yìí ẹ̀hẹ́n káṣọ pé rẹ̀ tó ti pé ní ìsà àkọ́dà tán bá gbúgbú jù bẹ́ẹ̀ lọ́nkọ́ yóò ti jáde kó lè ní irú rẹ̀ lálé wá fún wọ̀nyí àmẹ́ ìtọ́ ìkọ́dà gan wò tí ìbú gan ti yọ kí nǹkan ànàpá ní àmẹ́bí wá ní ibi tí mo lọ ní àmẹ́bí ní ìkíhì òsàmù tẹ́ òsàmù báwọn yẹn ṣe máa ń ka hadithi ni pé àwọn mẹ́ta fẹ́fẹ́ Usama olóhun ó fẹ́ Fatima àwọn méjì tán láwọn ó fẹ́ lẹ́yìn bàtà sàsánà sọ tàwọn méjì ó profile àwọn méjì tán ànábì ló wá sọ pé tẹ́ Usama ó nígbà táwọn méjì àsánà tó ń fẹ́ Usama ọlọ́kàn ń kọ̀ Usama bò wáì ó ní pé èèyàn dúdú ni Usama èèyàn dúdú lárúbáwá ni àwọn èèyàn kí Usama fi jẹ́ èèyàn dúdú o ní pé bàbá àti ẹ̀ yóò tọ́ lárúbáwá ni àmọ́ ìyá rẹ̀ black ni ìyá rẹ̀ ni umu aiman umu aiman tó jẹ́ bí ẹrú fánàbí sọ̀sẹ́lá òun ní ọmọ àpárá abáṣà ni ẹ́ tọ́ zaidu èèyàn funfun ni àmọ́ kọ́lọ̀ ìyá ni osama mú a fatima gbé àà dúdú because lọ́dọ̀ tí wọn ẹrú ní jẹ́ dúdú dóòsánà ìṣẹ́rú ń jẹ́ yáà ó ma fi mí sí ẹ̀yẹ pé ẹrú kan padà jù fún gbàtẹnu rẹ̀ pọ̀ ẹ́ ọlọ́kàn ọgbọ́n gbọ́ sánà ìsọ̀sọ́là lẹ́nu ó ní sam wọ́n wọ́n ni wọ́n ọlọ́run wọ́n afẹ́ àlùbákà wọ́n ọ̀pọ̀ ni ní wípé ẹwọ orí ẹni tán fẹ́ tẹ́lẹ̀ tá ló lẹ́nu nígbà tó bọ́ sọ́dọ̀ ọkọ mi nǹkan wà òkè ẹ́ ṣe rí n tó ń fa wàhálà lọ́dọ̀ tiwa lọ́pọ̀lọpọ̀ ọgbà ó ní pé ẹ̀sìn ẹ̀sìn tá a fi mú yàwó àláwọn factors yókù kòkò kí mú gbà àwọn factors nísìnyí báyìí tó bá ṣe pé àwùjọ wa gbogbo wa náà lájọ́ sí rú ẹ̀sìn tàǹṣẹ̀ ẹgbọ́ ìtumẹ̀ òun ni wípé àwa náà ní strata strata ni pé a ní levels a láwọn èèyàn tán ṣe súnà táwọn jọ lówó tí wọ́n sì wá ní fámílì ńláńlá tó ìgbẹ́rú àwọn táwọn náà ṣe súnà táwọn fámílì ńláńlá ni wọ́n mọ̀ wárú àwọn ara àwọn èèyàn táwọn ṣe súnà tẹgbẹ́ kìí fáwọn náà lówó ṣùgbọ́n ní ti ilé olóyè làwọn ti wá tára àwọn olóyè àbí táwọn náà pé táwọn náà wánú ibẹ̀ ni ó mọ̀ wá káàkiri ṣẹgbọ́miyé ẹ̀yìn ò rí fáwọn olówó ìṣe mistake ẹ̀ láti hmm? ọmọ gọ́ọ̀nà inú kó fọ́ọ̀mọ̀ pamsec eh, ń bá wá pupa ní o ń wá gíga ní sáàkù tí ó wà sí náà nù kìí ṣe pé yóò wà tó bóun wá pupa yóò wá sáàkù sàlẹ̀ bárábátá ẹ̀bọ̀ sáàkù náà ní pé gbogbo tí ma wá nísìn ní kó wà ní sáàkù báyìí tọ̀sùmọ́sẹ̀ pé tí wá nísìn àwọn ìṣẹ̀fẹ́ nípa àfẹ́ fọ́ọ̀mù new society ni society àwọn afọ́ọ̀mù ìṣẹ̀ kò tí pẹ́ síbẹ̀ ó sẹ́sẹ̀ ń bí ó dìbò ẹ́ kò tí ìṣọ́ba ìṣọ́mọbánú yìí ìṣọ́mọbánú yìí kò tí sí ogun òjòyè kò tí sí kí so now yóò wá jẹ́ pé by time torí ẹ̀sìn nìkan ló pa wà wọ̀ a wà á rí ẹnìkan tó fi nípa background tẹ̀ olówó ni but torí ẹ̀sìn yóò fẹ́ni tí kò lówó pé àtúpẹ́ tí ó lè kíìpù ẹ̀sìn tòun tọ̀kí náà wá dá wàhálà lẹ̀ tó fi background wọn yàtọ̀ ọ̀tọ̀ àwọn kìnnì kan bẹ tóbìnrin ò lè gbà ní family tọkùnrin lé nítorí bí tóun ti wá tóun bá gbà náà táwọn family yóò fi pé náà ó yẹ̀ yá àwọn ẹ̀gbọ́n wọn fẹ́ dá sí ọ̀rọ̀ wọn tọ̀ ṣẹwàá rí ìkejì ọkùnrin náà tàbí fámílì tẹ́nà wá ti pẹ̀ àánà ah, ẹ̀lẹ́mọ̀ kọ̀ntró wa àwa lọ́kọ́ tẹ́mà wọn náà fi pé lẹ́sí pẹ̀sì lè mánéjì gíní báyìí inú yẹn ló ń fa ìntà àti lè wádìí because ṣẹ́ẹ̀rí tó bá ti pé lóòótọ́ àwa labá láwùjọ wa ni irú ìwádìí tẹ́ wádìí délẹ̀ ń pa àyàn pé bàbá rẹ̀ ní ìyá rẹ̀ ní ọ́nkù rẹ̀ ní tẹ́nu bá pọ̀ lórí nìka

tọ̀bà ìtàn tó wọ́n padà yá tán sẹ́wọ̀n tó gbogbo ẹ̀sìn tá à ń ṣe ṣe bí ìtàlà ti rẹ́sìn tẹ́wọ́ padà dénú ilé nísìn àwọn ẹ̀sìn kan mẹ́ta ìfi hàn bẹ́ẹ̀ náà obìnrin yóò wá rí reality tó ju kan tí àwa yòókù rí ń ta lọ ìgbà míì náà ń bẹ tọgbọ́kùnrin nínú orí reality ju nǹkan tí à ń rí ń ta lọ first thing ó wà very very important ẹ jẹ́ ká mọ̀ ń tà ń wá ká sì mọ̀ ń tà lè gbé another thing tí máa fún àwọn èèyàn pressure ń gbà mí ni pé wọ́n pé ìyàwó bá lèèyàn bá fẹ́ ń fẹ́ fara àyàn ìgbà nígbà ló máa ń fẹ́ ìyàwó fara rẹ̀ ìgbà nígbà ló máa ń fẹ́ ìyàwó fẹ́ lómi tí mo ń pẹ̀lú fẹ́ lómi ó fẹ́ fẹ́ ìyàwó kan bí sọ pé ah ẹ sọrí sísà tó fẹ́ yẹn ẹ ó ní phd nkíní kankan òun fún ara rẹ̀ tán bá bí ó lè má ní di phd kankan o àmọ́ kí táwọn fi lè pé orí ah, nǹkan mú tó bá ti wá rí mú gbogbo èèyàn ni ó gbádùn ìyàwó rà fún nìkan torí pé iṣẹ́ ní gbogbo àwọn yóò mọ̀ ìgbà lọ́nà wà láì dáwò máa dáwò máa torí pé àwọn ni ó ṣe torí wọn fún òun ní sì tí èjì òun wúlò fún òun òfin ìyàwó fẹ́ so èèyàn ni ó mọ̀ kí mo sọ pé kí èèyàn tó bá fẹ́ bẹ̀rẹ̀ life tó dẹ̀ mọ̀ pé òun ò lè withstand the pressure kó mọ̀ lọ lè fẹ́ obìnrin tó ṣe rí pé pressure ó fi pọ̀ lórí ẹ̀ ibẹ̀ àwáwáwá ah, o ẹni kílẹ̀ lẹ́ǹṣe náà rẹ̀ kọ́ntrátì náà là ń gbé ibà náà náà náà ẹ torí pé ó fẹ́ ṣe káwọn yẹn fi lè rò fún bóyá status òun náà tóbi tó ti fẹ́yàwó à ní ìgbẹ̀ èèyàn máa ń fẹ́yàwó fún ara rẹ̀ ni ẹ̀hẹ́n ní nǹkan tí èèyàn ò lè gbé èèyàn tó ṣe pé ń jọ tágbárì ní bá ti fẹ́ máa dàrú yóò lè máa ń kú lẹ̀ sépètọ̀ ẹnu tí mo bá ní yóò lè bá mi gbà á hmm? ó dáa ó ṣe pé èèyàn ní níwọ̀nba ẹ̀ gbọ́dọ̀ ní nǹkan kan ti ń ṣe tí bá wọn ti wá ń grow sẹ́rí tóbìnrin owó bá padà dé pé lówó tóbìnrin bá wà ń bẹ̀ ju wípé owó obìnrin lèèyàn lò lọ nígbà mi máa ń máa ń kálukú máa ń pàtàkì náà ni pé èyí wá tó léèyàn náà bá kan náà ní bí mo ti pattern tí ó stars kìíní kan ló náà ló fẹ́ máa tolé rẹ̀ kò wọ́pọ̀ ẹ wo dédé nǹkan tó wá pẹ̀kúlẹ̀ àti ẹ kí n fún ilẹ̀ example kan táwọn èèyàn máa ń ṣe mistake ẹ̀ lápọ̀lọpọ̀ gbà ní àmọ́ ń gbọ́ lẹ́tọ̀ àwọn àfa wa wọ́n sì ṣe dáadáa fọlọ́n kó sálẹ̀ fún orin fún wọn tó kún fẹ́ràn ẹ̀sìn náà ni bọ̀ ṣe níbi àwọn kan míì dáàmọ́ ń gbọ́ personality wọn ti wọ àwọn statement míì make sometimes àwọn èrè yanjú ṣe fún ilé example ní sẹ ẹlẹgbọn táfọ sọ pé hi wàlá ẹjọ tí àwọn ìbá gbọ kàdá ẹjọ ní kọlẹ hmm. rọra kan náà gbọ ní ọ̀sán pé kágbọ̀n rárá rárá tọ̀wọ̀ bọ̀ mo fẹ́ fi sí contest òun náà wà ní àà ṣé ìkíní ti sọ wọ́n fi lẹ́kọ̀ọ́ àwọn láti kọ̀yàwó ah, òun ẹlẹ́ nígbà ẹ̀kọ́ ìwọ tí wọ́n fẹ́ kọ́sì rẹ̀ ò ní ọ̀kan in tó ń fi ń wí bẹ̀ ò ní pé a pẹ̀lú tọ́lọ́wọ́ bá ṣe fún mi kí ní wà bá ìsúnmọ̀ pé kọ́dà kẹ́sìn mú káwọn ọ̀kadà èmi ló tó yẹ̀yẹ́ ìyẹn wà ń bẹ wò ní ìkejì ẹni tó dákọ̀ àwọn àfáàbọ̀ fẹnu sí i òwò yóò náà ẹ́n ìkẹta ẹni tí sọ̀rọ̀ yẹn ọlọ́run bá kẹ́dé pé gbogbo táwọn ìyàwó rẹ̀ nídìí ọlọ́run jíkó lè máa provide fún òfẹ́ kan nídìí àti jáde rárá bóyáwọ̀ ẹjọ́ ń ájẹ papọ̀ náà ni òwò yóò sọ níjọ́ táwọn ìyàwó méjì bá ṣe nǹkan kan náà ìdájọ́ kankan náà kọ́ ni ká gbà Hmm? ọwọ́ kan náà sì kọ́ obìnrin ò ní fọ́múlà ẹ̀yọ̀ kan tán fi ń bá lò ó ní ẹ̀ńkẹ́ àsọ pé ẹbí eh, ṣe kìíní kan ṣe ṣe tó kọ́ àwọn ìyàwó rẹ̀ jọ sójú kan náà àwọn ìyàwó mi àgbọ̀rọ̀ wà ní ìyọ̀kan náà <laughs> ṣẹ́ẹ̀kì òun ráwọ̀ eh, go for what works for you tí kìí bá ti haram sì má jẹ́ kẹ́nì kankan sọ fún ọ pé ìyàwó rẹ̀ wọ́ọ̀sì ju ìyàwó ẹlòmíì lọ tí ìbá ìkówọ̀ náà bá ka mọ́ tó mọ̀ fún kankan kò sí oníyàwó ló mọ ìyàwó rẹ̀ tó bá fi lè níyàwó tó pé sixty percent tó bá tẹ́ ọ lọ́rùn make effort kó increase o ti níyàwó àmọ́ kò sọ pé ah, àbí lágbájá ṣe ń ṣe <clears throat> ló ṣe ṣe kò kára wọn hmm? so ká consider ara wa ká má ka pé àṣẹ nìkan la fẹ́ fáwọn obìnrin dákun èyí káàkà lùkọ́ ọlọ́run fi wá sọ ọ̀gá àmọ́ ọ̀gá tó ní responsibility tó lọ́bligation then tó sì ṣetán láti gbà nǹkan mọ́ra tọ́lọ̀ bá wá kẹ́yìn pẹ̀lú ìyàwó pé tẹ́lẹ̀ bá ti bá a sọ̀rọ̀ yóò gbọ́ pé ah irú ọ̀rọ̀ ìsọkúsọ ló sọ yẹn náà wọ́n ní ah i'm sorry ẹ̀gbọ́n tẹ́yìn bá nírú ìyàwó báwọn tẹ́yìn dúpẹ́ fọlọ́ èyí tí ò da lẹ́yìn tó wrong yóò tún máa dúró lórí pé òun right hmm tó a mọ̀ fúnra wa ṣe náà bí kúrò àṣẹ ọkùnrin tó fàáta à ń tẹ́kọ̀rọ̀ àwọn ṣe án wáyé jẹ́ ọlọ́wọ́ fi ìfẹ́ràn tẹ̀sẹ̀ ẹni hẹ́ẹ̀tì kankan mí gba ní tọ́lọ́ fi fòrí ńláńlá síbẹ̀ òun lẹ́ẹ̀fì rí i pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ẹ bá wo pátán bí àwọn bàbá wa ṣe ṣe àti nísìnyá tó o ní exceptions àwọn tó bá jẹ́ ìyàwó tó bá ikú ìyànjọ bẹ̀rẹ̀ láìsí hmm? yóò dé lẹ́fù kan tó yẹ pé respect yẹn wà ń bẹ̀ dé pé kìí ṣe tó lè ṣe mẹ́lòmí ló sì fọ́n ẹ̀mà yóò sọ pé àwọn èmi kọ́ ló ń bá rí àwọn ìyókù torí pé ẹ̀sìn yóò sùn mara yín bí kò láti sọ náà ó ní wà kí fata kò rónà wà kó afọ àbùkù ìlàbà sọdọ́kùn níwọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn external factors lè affect bọ́kùnrin ó ṣe act kò sí nǹkan kan tí ó ba ọkùnrin jù ní life ju wípé kó mọ́ rí kí là ń pè jà responsibility ẹ̀ nǹkan tọ́lọ́wọ́n bá ní kó ṣe kó mọ́ rí ṣe ní tètè máa ń tú àṣírí ọkùnrin jà máa ń tú àṣírí ọkùnrin jà àtọ́rí rẹ̀ náà ní pé ṣe rí àwọn òrùrí fóyìnbó ń gbé jáde wọ́n àfẹ́kì márìjì wa náà hybrid ni kan tá ń lò family ààrí pure hybrid pé ẹjẹ́ lẹ́yìn mọ́ ẹjẹ́ lẹ́yìn mọ́ kí ni mo sọ fún hybrid ni ọlọ́wọ́ bá mọ̀ pé gbogbo tó ń dá fún wa àtọkùnrin àtobìnrin ó fi nǹkan tí control tí ó fi wà control tó lọ́n fi kalẹ̀ kí iyìgì fi dúró dáadáa ni tóbìnrin tó bá nọ́mà àti ṣe dáadáa tó bá fẹ́ yàwó ara ń tọ́lọ́wọ́ bá fi fọ́kùnrin kọ̀ǹtù rẹ̀ ní kó fowó kọ̀ǹtù ẹ̀ ó fi source of ọ̀rọ̀ owó ó fi sọ́wọ́ ọkùnrin kó fi lè ní nǹkan tí ó fi control ṣe ẹ̀yàn understand tọ́kùnrin bá gbóòrùn ọ̀yọ́ sẹ́rígbà ìwẹ́ fi ní ṣe bá ti mọ̀ pé tọ̀ kò lọ́nà lọ ó ní ìdí rẹ̀ ìyẹn ó ṣe fi bàjẹ́ ẹ̀ sábà máa wo lọ́pọ̀lọpọ̀ ọgbà ìtí ma ń fa ọ̀rọ̀ pé kí márẹ́jì kọ́mbùngbà míì ní pé èèyàn ti ní tẹ́lẹ̀ àbí nǹkan ṣe dáadáa tẹ́lẹ̀ tí nǹkan bá ti wá fẹ́ change tó ń ṣe bí pé báyà ní ọkùnrin ò lọ́wọ́ mọ́ obìnrin yóò ní tẹ́lẹ̀ gara gara gara gara gara gara ló fi ṣe kọ̀ǹtró fún ọkùnrin fún obìnrin ní kọ̀rán sọ pé bí máa fàtọ́lù lọ́wọ́ bá bá alábádé wá bí máa àpapọ̀ owó nù ṣẹwà nítorí pé agbára tọ́kùnrin náà wá ní tó pọ̀ ọlọ́run bá fún ọlọ́run bá wá pa àwọn kankan sára àwọn obìnrin pé pé kò sí tó kọkùnrin náà lè ṣe ń kọ̀ ó gbọ́dọ̀ calm down hmm? méjèèjì wá gbọ́dọ̀ wá papọ̀ fẹ́nìkan obìnrin ní beauty then ọlọ́run wá fún ọkùnrin ó fún ní ṣáwà ó ní bùkátà sóbìnrin dé ìwé kọ́lá gan tí bá ń bínú gan tó bá ìsán láti bí àbùkátà yóò wà lẹ́ bẹ́ẹ̀ náà tóbìnrin náà bá ti ń bínú náà kọ́ bí ò bá ti rówó yóò wà lẹ́ ní tó ìbò wá ń púṣì fún ni pé òyìnbó wá fẹ́ púṣì owó ó dáwọn obìnrin káfí lè ipò pẹ̀lú ọkùnrin wọ́n fẹ́ sọkùnrin dídì dìrìn ìyẹn náà ń bẹ lára nǹkan tí ń kọ́ ilé ẹ́ nísìnyí báyìí dá fílì ń pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ arẹ́jì ti ń fọ́ náà fílì ń wí pé tí ìbá kan ṣe wọ́n kà níwọ̀ lọ́kọ ẹgbọ́n mi yé èmi ò rí ìkẹ́ka tó fi jù mí lọ ohun tó ṣẹlẹ̀ ni pé wọ́n ti sún nǹkan tọkùnrin ti lè máa fi ní kọ̀ǹtró wọ́n ti mí ọkùnrin àti obìnrin ipò ọ̀mẹ́ ibi táyẹ̀ ó ti mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí tẹ́ ẹ bá rí tóbìnrin kan bá ń gun ọkọ rẹ̀ gìràgìrà ń lé tóbìnrin yẹn bá ń ṣiṣẹ́ ẹ kò ní gun ọ̀gá rẹ̀ tí ń fún lówó oṣù gìràgìrà ohun tó fà ní pé ẹni tí ń fún lówó yẹn òun náà mọ̀ ó deserve respect so òyìnbó mọ̀mọ̀ fẹ́ fi dalé ayé rú owó pé ìjẹ ẹ̀mú ẹ́ òun lẹ́sìn pé tẹ́bá ti lọ exchange ẹ̀ tóbìnrin bá try kóhun bá fẹ́ rú bùkátà lásán ẹ́ yóò kò láti rù ẹnu manage ni owó tí ìnáwó wọ̀ tó kò nìkan nínú fúnra rẹ̀ ẹgbọ́ òyìn lówó tóhun lè gbádùn ẹ̀kàn ní kó da owó òun sí pé ọkẹ̀ jẹ́ kí n yọ owó lóṣù mẹ́fà ẹ̀kàn sanwó school visa àwọn ọmọ lé yóò mọ̀ lẹ́bí pé gbogbo àwọn tí ń gún mọ̀dà àwọn òbí aláya rẹ̀ dá yóò mọ̀ <laughs> ẹgbọ́ ṣe rí rí gbé sórí yẹn gẹ́gẹ́ bó ṣe pé náà nǹkan kò rọrùn fọkùnrin náà nǹkan kó náà gbé dítèsì lé sórí ẹ̀rì tẹ̀báwù dáadáa àwọn ọkùnrin wa ẹ̀rì tàbí àwọn ìyàwó làmọ́ bèèrè pé ibo ni kiri wa ibo ni kiri sí yóò yà lẹ́nu pé bó òun mọ gbogbo ẹ̀ ẹ̀wọ̀n kiri kan ẹ̀wọ̀n kiri kan ìwọ lè gbé yẹn sórí àmọ́ ìwọ lè gbé tó jù bẹ́ẹ̀ lọ níta sórí ẹ̀hìn because ìtọ́lọ́wọ́ bá dáwọ̀ fún nù ọ̀n church by time tẹwàá ti wá change role tẹwàá ní kóbìnrin wá gbé ti ìta sórí ẹni tí ń fún lówó yẹn ẹ́n náà ló respect wọ́n fi dilute wọ́n fi wọ́n fi wọ́n fi reduce agbára ọkùnrin ẹ́n lára ìyàwó ẹ̀ ni àfẹn tó bá lẹ́sìn nìkan ni ó gbà pé no matter what ọ̀gá náà sì ni ìtọ́kùnrin fi ń sọ ọ̀gá ni. sọ bọ́kùnrin ọlọ́run fi mọ́mọ́ fi balance ó fi balance kódà torí ẹ̀ lẹ́sìn rí wípé níjọ́ títọ̀ lákòókò wọn bá ṣẹlẹ̀ ńkọ́ ọlọ́run mọ́mọ́ sọ pé tọ̀ ìdá ilé rẹ̀ ni kò ti ṣe. ẹ gbọ́ ọlọ́run fi sọ bẹ́ẹ̀ ni pé tó bá ṣe ń lè rẹ̀ ó tún mọ fún lóúnjẹ ó mọ fún gbogbo ìwọ padà máa pa ìjọba sì náà sósì

ọ̀nà sí màpá obìnrin náà ń kọ́ òun tó bá ti kọ̀rọ̀ owó lọ́kọ̀ọ̀mọ̀ òun ó máa fi ọ̀rọ̀ pé obìnrin ní bùkátà sí ọkùnrin ní bùkátà sóbìnrin yóò fi kọ̀ǹtù rẹ̀ ọkùnrin náà tètè parí ìjà tí ń bẹ lórí ẹ̀ yóò tètè parí ẹ̀ torí ránṣọ pé wà kólíkọ̀ ìsánú dọ̀ ẹ̀fà ọ̀lẹ́ ladọ́kùnrin hmm? obìnrin náà sì nǹkan tó bá ti kọ̀ọ̀rọ̀ owó tọ̀ ní máa mo ní kí n sọ fún yín bábúrò mi tó fẹ́ ṣe wà límọ̀ ẹgbọ́n tọ́ olóòtú ògbọ́n fẹ́sọ̀ àbúrò sí sàlẹ̀ ọ̀nà lọ́gbẹ́ kẹfẹ́ parí ìjà náà pé ní ṣe ń ṣe ìlànà ìsọ́fẹ́ ọdọ́gbọ́n fẹ́ kọ̀tà ọdọ́gbọ́n fẹ́ <laughs> so wọ́n sì mọ́ but change ó jẹ́ kí àwọn obìnrin náà fi ìpè à náà tí ìbá ìpẹ́ tó bá gbà pé tọ ọkùnrin lọ̀gá ẹ̀ wọ́n sì kó wàhálà appreciate it kílá àpùṣẹ́tì ní pé ordinarily bùkátà o lè móbìnrin ṣiṣẹ́ ẹgbọ́n kóbìnrin má ṣiṣẹ́ o lè jẹ́ pé torí pé ibi tí ó ti ṣiṣẹ́ condition bẹ̀ ò ṣe kóbìnrin láti ṣiṣẹ́ ọ̀hún èyí ò jà láwọ̀ kìí sí pé ń tàà sọ ní pé kóbìnrin má lòó lọ́wọ́ obìnrin lè dánwò tiẹ̀ ní. ṣe wá rí tóbìnrin bá wá ní nídìí láti ṣiṣẹ́ ẹ dákun tó lọ ẹ̀jẹ̀ bá ní oṣù kìíní ẹ̀ tó lọ́n bá kẹ́nu wa lọ́n bá kẹwa náà kọ́dà nídìí ẹ̀ náà tá bá ní àwọn ìyàwó ẹ jẹ́ ká appreciate wọn ẹ má jẹ́ ká kà wí pé iṣẹ́ ilé tí ń ṣe èèyàn náà fi ara kó jẹ́ ìyàwó ni ẹ́ wọ́n ìkákà bẹ́ẹ̀ àánú ọ̀rẹ́dì àá ǹdàṣẹ́ bí àá ah, ǹtí wọ́n ní kò ṣe náà nìyẹn náà kò rọrùn o kọ́nà àtà àwọn sàábí ànábì sálásá àwọn náà sọ bẹ́ Asma sọ bẹ́ ipé ńgbà tí Zubairu fẹ́ òun lòun mọ́ lọ lè wá sí ìdí fáwọn ẹ̀sìn rẹ̀ pé gbogbo nù hidman gbogbo nǹkan tó yẹ kóun ṣe fọ́kọ̀ ohun tóun ṣe èyí tó le ó le ó le but òun ṣe ó ní òun wá ń ṣe títí tí bàbá àwọn Abubakar tí tó fi wá sẹ́ndì ẹrú fáwọn ó máa mójútó òun pa onífàkà ànàmọ́ àtakọ̀ ni bí ìfẹ́ Abubakar sẹ́ẹ̀tì mi free ni ẹgbọ́n pé bí ìfẹ́ rú ni mi tẹ́lẹ̀ bá àṣẹ àti wá lẹ́rú báyìí jọmọ̀ sí ah, alhamdulillah mo gbọ́ so asma sọ pé inú àwọn nǹkan tó yẹ kóun ṣe fọkọ̀ òun tó jẹ́ ìpínlẹ̀ gan ó le ó ń jọ táwọn ìyàwó àbáwọn ṣe mọ́jà ká máa sọ nítorí pé láì gbé ah, náà lẹ́rọ̀lẹ́ àwọn ìyàwó àwọn ọ̀ oh, sàábà kan náà mo dá pẹ̀lú ẹ́ ẹ wá tọ́lọ̀ bá wá kẹ́yìn níwọ̀n bá ìdíkéjì kó mọ̀ hàn sáwọn ìyàwó náà tó ọ̀dà ẹgbà hmm, ẹ sì máa sàbẹ̀ máa appreciate wọn ìtẹ́ máa appreciate lára àwọn obìnrin ní gbogbo àwọn ọmọ wa tá a bí tẹ bá wò dáadáa àtọmọkùnrin especially tó bá ìmọ̀ bọ́yá ọmọ tí mọ̀ sọ ẹ́ àtọmọkùnrin àtọmọbìnrin ẹ mọ̀ ara àwọn kankan lára àwọn ọmọ yín àpẹ́ ìkọlẹ̀ fowó rẹ̀ kalẹ̀ hmm? so ẹja dúpẹ́ rẹ̀ fún wọn ẹ má sọ pé àṣẹ bíbi wú ọbẹ̀ náà ló ti yọ ṣé àwọn ìpínlẹ̀ ìṣẹ́jọ́ bá kankan mi ṣe yẹn náà kọ́ tó bá bí ọ ọ̀sán ní choice ìkànnì ah ẹ̀yin lẹ́ra sọ yìí fún ọlọ́run fàlùfàlù ọlọ́run bó bùkún hmm? Hmm. kò ká appreciate táwọn náà ṣiṣẹ́ rí iṣẹ́ ilé tóbìnrin ṣe kì í ṣiṣẹ́ kékeré o kódà tó bá fẹ́ ṣe dáadáa gan ni tẹ́lẹ̀ bá ti ń sọ pé ẹni obìnrin tí bá ti ń ṣiṣẹ́ ilé ibẹ̀ náà lè ká fún olówó sí ká lágbájá wọ́n wà lè gbowó ń pé òun bá wa mójútó ọmọ yìí bàbá ní ẹbí tí wàhálà ti wà fáwọn obìnrin wa ò ní pé iṣẹ́ ẹ̀ta tí wọ́n ń ṣe ibẹ̀ lówó wà ṣẹ́ẹ̀sì rí ní téèyàn bá ń ṣe tó bá wà bẹ́ẹ̀ náà lè mọ fún látẹ́ńṣán ibi tán ti dàrú nù ibi táyìn ó ti mọ̀ dáadáa ò ní wípé ẹ̀ntọ́lọ̀ ń bá kẹ́ tó rẹ̀ pé ìyàwó lòun láti lọ síta tẹ́mọ̀ tóun náà fẹ́ kò sóbìnrin kankan náà tóun náà fẹ́ ṣiṣẹ́ owó ní èwo ni iṣẹ́ kọ́dọ̀ ọkùnrin náà fẹ́ ṣe ẹ̀rọ ẹ̀gbọ́n wo ni gbogbo anybody tí bá ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ kọ́ fi mọ́ ṣiṣẹ́ mọ́ ni wọ́n lè wọ́n sọ báyìí wọ́n tó ń jọ́ta ìmọ̀ gbá ẹfáwọn obìnrin láìtì wọn kẹ́lẹ̀ láìtì ah, láìtì ó ṣe ó bá lè gba láìtì tèmi gan mo gbà bá ti máa fún mi lówó ìwọ ni láìtì ṣe ìgbà lọ́lọ́ fẹ́ ṣiṣẹ́ ẹ́ so pé iṣẹ́ tí wọ́n ń ṣe nílé kò sówó mẹ́ èyí tó lówó yẹn òun ni wọ́n wá ń ṣe ẹ̀yọ́ wà rí pé tọ́lọ̀ bá kẹyàn nítòbìnrin fẹ́ ṣe gangan ni pé kóun fẹ́ kan ní freedom ẹ máa wo wàláì wàhálà tí kí ayé nìsẹ̀ tó kó gbogbo ọpọ̀ ló tọ́ súnmọ́ kọ́lọ̀ kó san lẹ́sàn lórí káàsì lérí combine pẹ̀lú ẹ̀sìn wọn ẹjọ́ sùn obìnrin yìí ọmọ òjì yóò fún lọ́yàn ẹ́ wọ́n lè máa hanú ti ẹ̀já rẹ̀ òkú lọ́yàn kan tó fẹ́ ìgbàkan máa bá jẹ́ ìlọ ẹkùn wá pàwọn obìnrin wọ́n kọ́kọ́ jí wọ́n sì lè nǹkan òkú káwá nírú ọkùnrin àtòbìnrin ẹ̀wọ́n tó wá jọ ń ṣiṣẹ́ ní ìkan náà òun ti ṣiṣẹ́ lóru lọ láì wọ́n tún jọ jí táìmù kan náà wọ́n jọ débi iṣẹ́ nìkan náà wọ́n jọ dé táìmù kan náà tó bá jọ dé nìkan wọ́n jọ fún wọn lásàmẹ́ǹtì ibi iṣẹ́ bákan náà èyí tó kéré jù kan pé sọ ọkọ àti ìyàwó jọ ń tíìch biology example wọ́n wá fún wọn lásàmẹ́ǹtì wọ́n délé eléyìí jìnì àwọn ọmọ ilé náà máa kí ọkọ̀ wọn sọ fún ìyàwó ẹlọ́lẹ̀ dáná ní àwọn jọ fún ẹsẹ́ ni ẹgbẹ́ ìgbòrò ti tẹ́kọ́ lásìkò tó wọ́n fi ṣe di sẹ́mi iṣẹ́ wọ́n jọ ń ṣe wọ́n ìkọ́ òkú sì gbọ́dọ̀ kó ṣe yìí nǹkan ẹ́ so at the end of the day táwọn padà ṣe pé wo ẹwẹ́ mọ́jà ṣe ní èyí tí mú wá ilẹ̀ já pé attention ṣe yóò mú wa wọ́n tó wu obìnrin gangan tọ́lọ̀n bá kẹ́yìn tọ́lọ̀n kó kẹ́ gbogbo wa o ní pé kóbìnrin lẹ́gbàá bá ṣe wàhálà tán lóyún ó sùn padà ó wá di bí 11 kó wá gbé mọ́tò jáde òun náà fẹ́ iṣẹ́ tí wọ́n máa fún ní instruction ó kàn fẹ́ lásán náà ni ó gbé mọ́bí tó fẹ́ fún gbé mọ́bí jáde kan tán mo fẹ́ ra ta ní kétu tó wọ́n sọ ọmọ ìkan kọ́ra kíní kankan tó kàn sáà drive kan jẹ́ ẹ̀kọ́ sì dé káṣí ní kọ́lọ̀ píkì ọmọ ilé tó náà fẹ́ mi tẹ́lẹ̀ lẹ́yìn òun náà kọ̀ yàn tó bá rí lẹ́yìn kò fẹ́ ṣe èyí tí ò lówó náà lè ní kọ̀kọ́ filẹ̀ ibi tá a sì mà wọ́n ní di sọ̀pọ́tù gbogbo ìnáà bá ṣe bọ́lọ̀ bá kẹ́yàn tí ìbá pẹ́ tí máa ń tọ́jú bọ owó ìyàwó rẹ̀ gbogbo ìyìn bá ṣiṣẹ́ báyìí kó tó ìparí oṣù ẹ̀ lérí kankan bẹ yóò nà sára rẹ̀ ó tó oṣù dé ó ti ra bàtà kan níbi iṣẹ́ ó ti ra chain kan ti ra gbogbo ẹ̀ tán ọdún ìwọ̀n òfin kankan dájọ́ òfin kankan tó kú mẹ́ so ìyẹn náà bẹ̀rẹ̀ àkàtà pay attention sí kọ́lọ̀ àpapọ̀ fún alákọ̀ọ́yẹ rẹ̀ kó tó gbogbo wá ṣe ó sì máa múlé wa dúró ẹ́ èyí tá a sọ mẹ́ẹ̀ ká ní sọ́kọ́lọ̀ àpapọ̀ ọ̀pọ̀ àlùbáríkà sí èyí tá a bá ṣe ní sẹ́kì mẹ́ kọ́lọ̀ àpapọ̀ sàmójúkò fún wa mẹ́ ẹ̀kọ́ rẹ̀ mo bá múlé wa dúró ẹ sùúrù ní ká ní ẹgbọ́ sùúrù sùúrù sùúrù sùúrù sùúrù náà ọlọ́run bá ó wà mọ̀jẹ̀ ṣùgbọ́n àkàlà ọ̀gbìn àbíkà ṣẹ́rọ̀ ńlá ìlà ìlú àṣẹ́kọ̀ọ́